nínú àwọn iṣẹ́ ìbáàdà eléyìí tí a ń ṣe fún ọlọ́run ọba ajẹ́rìkẹ́ ọlọ́run ọba ò tọ́ láti múrogún pẹ̀lú ẹnu gbogbo àwọn nǹkan wọ̀nyí. ajẹ́rìkẹ́ ọlọ́run ọba yìí òun náà ni ilahul awwalina wal akhirin òun náà ni ọlọ́run ọba tí àwọn ẹni ṣáájú tí wọ́n jọ́sìn fún àwọn tó jẹ́ ni rí nínú wọn àwọn tó rìn ìlànà tọ́lọ́run ọba nù wọn ọlọ́wọ́n báyìí ni wọ́n jọ́sìn fún wal akhirin àwọn ẹni ìgbẹ̀yìn tí wọ́n jẹ́ nírí bákan náà ọlọ́wọ́n báyìí lọ́wọ́n bá wọn tí wọ́n jọ́sìn fún. lẹ́yìn ilé báyìí làwọn tọrọ àlékún ìkẹ́ ọlọ́wọ́n orí ajẹjẹ tó ọlọ́wọ́n àánú ọlọ́wọ́n bá àìlẹ́lì mabu'uthi rahmatan lil alamin fẹ́ni tí máa jẹ́ àánú àtìkẹ́ fún gbogbo àgbáńlá ayé atọrọ báyìí fún àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam náà àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó dé àtọ gbogbo ilé báyìí lórí gbogbo wa náà ti di ẹjọ́ gbọdọ̀ kìyàmà kọlọ̀ bàlẹ̀ kíláàsì ọmọ sàlàyé ti àwa náà wà náà wà ní kí rí eléyìí tí ọ̀rọ̀ nípa ọmọ tí Khadiru alayhi salam eléyìí tó lásìkò tí ẹni ńlá yìí lásìkò tó sẹ̀mí pẹ̀lú anabi Musa alayhi salatu wa salam nínú ìrìn àjò ilé tó kún fún oríṣiríṣi ẹ̀kọ́ ilé tí anábì Musa aleyhisalatu wasalam àti Khadiru aleyhisalatu wasalam tí wọ́n jọ rìn ọmọ tí Khadiru pa yìí òun náà ni à ń ṣàlàyé nípa kí ni ìdájọ́ ẹ̀ eléyìí báyìí lọ́wọ́ bí kí a gbé àlàyé yẹn láti pilẹ̀ wípé nínú àwọn nǹkan tó dàrú má àwọn èèyàn lójú láwùjọ wa yìí pàápàá jùlọ Muhammad bin Ali Jabata àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ òun náà ni ìdájọ́ al-atfal fi dúníà ìdájọ́ àwọn ọmọ kéékèèké nílé ayé kí ìdájọ́ wọn ní ìbáyìí ó jẹ́ nǹkan kan pé ó dàrú mọ́ ọkùnrin yìí ó da mọ́ lójú ó sì fi ó sì fi ó sì tún dàrú mọ́ àwọn ọmọlẹ́yìn náà lójú. wálé asafi ṣẹ́dídé àmọ́ nínú tó kó bànújẹ́ báni jùlọ nínú nǹkan tó kó bànújẹ́ báni jùlọ ni pé ọ̀rọ̀ ọmọ sí pa yìí ọ̀rọ̀ kan tó yẹ sí wípé kò yẹ sọ̀rọ̀ kan tó yẹ sí pé lè fi yàn tí lè fi ní àbí tí wọ́n lè fi pèèyàn lóní bídà àbí tí wọ́n lè fi pèèyàn ní ẹlẹ́ṣẹ̀ àmọ́ tó bà nínú jẹ́ jùlọ ni pé jàbàtà ń pèèyàn ní kèfèrí tó bá ti lè sọ tó yàtọ̀ fún nǹkan tí jàbàtà ń sọ lórí ọ̀rọ̀ ọmọ kọ́dúrú yìí. وهذا إن دل فإنما يدل على تكفيريته على eléyìí báyìí tí ọba sì ń tọ́ka sí nǹkan kan kò sí nǹkan tó ń tọ́ka sí ju ìjẹ́ tẹ̀kfírí ọkùnrin yìí lọ ìmọ̀ pè yẹn ní mùsùlùmí ìmọ̀ pè mùsùlùmí ní kéfìrí ẹ̀ àbí ìjẹ́ ìkànnà kọ̀wárìjẹ́ ìjẹ́ kọ́ọ̀rìjẹ́ àbí ìtayọ àlá rẹ̀ nínú ẹ̀sìn ìkọjá ààyè rẹ̀ nínú ẹ̀sìn eléyìí tó yẹ pé òun náà ní nǹkan tí a mọ̀ mọ́ ọkùnrin yìí والله أقول دائما وأبدا وأصرح بأني علمت يقينا بلا أدنى شك أن هذا الرجل خارجي تكفيري ẹ̀kí mo máa ń sọ gbogbo ìgbà mo dẹ̀ máa ń tẹnu mọ́ tí mo máa ń là mọ́lẹ̀ pé kò sí iyèméjì tó kéré bí ọmọ náà gún ó mo sì máa ó dá mi lójú mo fi ọlọ́wọ́n bá mo fi ọlọ́run ọba tí ó gbé mi dìde lọ́jọ́ gbé lọ kìyàmù mo fi búra wàlọ́hìn ìjàmbá tá kọ̀ọ̀rì jí ni tẹ̀kí mo fi ọlọ́run ọba búra. nítorí pé yukafiru nas ó kàn ń pa àwọn èèyàn ní kèfèrí ni bìdúnì rọ̀wíyà láì tiẹ̀ ní farabalẹ̀ láì lágbóyè ẹ̀sìn ó kàn ń pe àwọn èèyàn ní kèfèrí lọ bẹ́ẹ̀. مفيولا ما ضد متدا يبورا والله مفيولا ما بورا إن لم يكن جبتا تكفيريا فلا تعلم على وجه الأرض تكفيريا في جبتا وبعد تكفيري إني أوريا نك كمن ككلوني لما تودا جت تكفيري ما إن لم يكن جبتا تكفيريا فلا أعلم على وجه الأرض تكفيريا ولا أعلم على وجه الأرض خارجيا wàlá àìlẹ́mu aláwádìí ardi ghaliyan tíjọba tó ọba fèrè jẹ́ kọ́ọ̀rì jíjọba tó jẹ́ tẹ̀fírí èmi ò mẹ́ni kankan lórí ilẹ̀ yìí mọ́ tí ó tún jẹ́ kọ́ọ̀rì jíjọ́ jẹ́ tẹ̀fírí tí ó jẹ́ aláṣejù yàn. tó pé orí ọ̀rọ̀ mọ́sálà yìí ẹ ẹ̀ lè rí àbá súnà kan kó pè yẹn ní kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ yìí láyé ẹ ẹ̀ lè rí àbá súnà kan kọ́ sọ wípé ẹni tó bá ti lè sọ nǹkan tó yàtọ̀ fún nǹkan tó ń sọ o tó bá ti lè sọ wípé irú ìdájọ́ tó ń sọ pé wà fọmọ kọ́dúrú yìí ẹni tó bá ti lè sọ tó bá ti lè sọ ìdájọ́ mẹ́rin tó yàtọ̀ sí fàwùwà káfíìrù ẹ lè rí rí láyé ọlọ́hìn kò sínú mọ́sálà kò sínú ọ̀rọ̀ táàrù sínú ọ̀jẹ̀ máa fi máa ń pèèyàn ní kéfìrí. sheikh àwọn náà dẹ̀ ṣàlàyé bẹ́ẹ̀ fún ọkùnrin olórí kòkun ẹ̀dá yìí wípé ọ̀rọ̀ yìí kìí ṣe mas'ala tí wọ́n fi ń pè yàn ní kéèfì èyí tí wọ́n fi ń pè yàn ní bídíà tí wọ́n fi ń pè yàn lẹ́lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tata kú ní kéṣẹ̀ tó tún padà sí lẹ́yìn ìgbà tó pè wọ́n tán ó ní wọn mọ pè yàn rí pẹ̀lú ẹ̀ ní o oníbẹ̀yàn kan bá sì lẹ̀wọ̀n ó ní táwọn afábá lẹ̀wọ̀n òun náà lẹ̀wọ̀n padà ní wàláì bí ń sọ nìyẹn pẹ̀lú gbọ́dọ̀ máa padà plé rẹ̀ ṣẹ́rí ustaz ní ọ̀rọ̀ lẹ́yìn rí pé mo ń padà rò pé wàlọ́ọ̀ì tí ìbá ṣe ń torí àwọn tí a fẹ́ là nínú àwọn tó kó sínú ìgbìkùn jàbàtà wàlọ́ọ̀ì tí ìbá ṣe bẹ́ẹ̀ kọ́ yẹ kí ẹ máa fún jàbàtà ní oṣù torí pé jàbàtà ya wèrè wàláì ó ya wèrè gan mo fọ́ náà wá bóra wàláì conclusion ọ̀rọ̀ jàbàtà ni pé wàláì ó ó ó mẹ́ńtà wàlọ́ọ̀hìn àwọn fíìmù tí ẹ bá ṣe wípé ọlá wípé àwọn ọmọ tí ò dákanmọ̀ tó ń kó sí wàhálà tí à ń gbìyànjú àti sàlàyé torí kó lè bá yé wọn ni tó bá yẹ pé ìdá ti jàbàtà nìkan ni wàlọ́ọ̀hì màá ní ẹja fílẹ̀ ẹjọ́ wọn bá tiẹ̀ lọ because mo ti rí wípé ẹni tá à ń bá sọ̀rọ̀ yìí ẹni tó yẹ pé kò mọ nǹkan tá à ń bá sọ yìí kò tiẹ̀ yẹra wèrè ni wàlọ́ọ̀hì ẹgbẹ́ nǹkan tó sọ ẹgbẹ́ mo sọ lánàá wípé wọ́n pè ní kìsì àní saki pé àfa pé nínú program yẹn máa ń pè ní muhadis ṣé muhadis ní tòótọ́ ni ìyẹn lọ́kọ́ sọ ẹ̀yẹn wọ́n ti sẹ́ǹdẹ̀ sí mi mo ti padà rí so mo ti download ẹ̀ báyìí náà ṣùgbọ́n mi ní play rẹ̀ lálẹ́ yìí insha Allah nítorí àwọn ibi tá ń lọ ó jìnà gan tọ́lọ́mọba ní kíláàbà dẹ̀ ń kọ́ lọ dídà mo rí padà play rẹ̀ náà. ọba ni a ó ní bẹ́ẹ̀ ni muhadis lèmi o a muhadis lèmi o torí mo mọ hadith gan ni afáàwá ní ẹ̀hẹ́ à mohadis ní ẹ̀dàkùn dédé àdìsí mélòó ló lé ẹni tó jẹ́ mohadis ló gbọ́dọ̀ hana tó gbọ́dọ̀ wà lórí ẹ̀ ó ní tọ̀ sàmà lẹ́kùn sàmà wàlá ó ti kọ́ tiẹ̀. tẹ bá gbọ́ bó ṣe sọ ẹ yóò kẹ́rẹ́ àti mo ṣe sọ yìí lọ wàláì alẹ́ ní yàrá dílé ètò ọ̀dà òkè àti mohadis ní òkè dédé àdìsí mélòó ló gbọ́dọ̀ wà lórí ẹ̀ ń pè ní mohadis ó ní ẹ̀ tọ̀ sàmà lẹ́kùn ó ti kọ́ tiẹ̀. ìyàwó àbá ó ti bá tiẹ̀ lọ nígbà tẹ́ni ẹ ti béèrè béèrè tó yí lọ́wọ́ eléyìí tún wá kéré ẹ mọ nǹkan tó sọ ni wàláhì ó lóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbá súnà òun kẹ́kọ̀ọ́ tóun ó lóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ amúra abdulatif amúra abdulatif rẹ̀ ni ó ṣe déédéé alẹ́ ó ṣe déédéé sheikh alẹ́ nínú hadith nínú mọ́ hadith wàláhì ní amúra abdulatif ṣe déédéé ó ní ẹlọ́sí ẹlọ́sí ẹ ẹ̀dá kan ó dìgbà tá tó yí dé Egypt tó wọ́n mọ̀ ní kò nídìí kéèyàn dé Egypt kó tó máa bá ní. wàláì ẹni bí àtọ́ bá ti lè wọ̀ ní gbogbo àkàràkàrà àgbáyé ó nídìí àti dé Egypt ayẹ̀tẹ̀ dé Egypt Abdul ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀wò láyé kò sí kan láyé nípa tíra hadith sọ pé sọ̀háhà wà wà èmi ò rí tíra kan láyé tẹ́lẹ̀ sọ̀háhà amúra hu amúra ń gbọ́ rí ìrírí láyé ní tó sọ ní pé sọ̀háhàhú al-Albani hasanahu al-Albani gbogbo ayé ló wá gbára lé ipe ntí tọ́ba sọ pé hasanahu al-Albani àbí sọ̀háhàhú al-Albani àbí dọ̀háfàhú al-Albani wọ́n mọ̀ pé ẹni tó sọ pé sọ̀háhà hadisi yẹn ẹni tó sọ pé hadisi lálàáfíà yẹn àbúdọ̀ yẹn fìyà bọ́ sọ pé hasan yẹn authority ní sọ̀rọ̀ nínú mọ̀ yìí kò yẹ báyìí wọ́n ní walhadith sahihun kama qala sheikh al-albani wọ́n ní hadithi sahihu gẹ́gẹ́ bí ẹ̀ máa wọ́n ti sọ bẹ́ẹ̀ ni àwọn sheikh bombaz àwọn sheikh salim temin àwọn sheikh alu sheikh àwọn sheikh fauzan àwọn ni wọ́n ń dá ọ̀rọ̀ padà àwọn sheikh mukbil àwọn náà ń sọ báyẹn o àwọn tán mọ̀ nípa àlámọ̀rí náà sọ wípé hadithi yìí tá a mọ̀ kọ́ sahihu ni pé al sọ wípé hadithi yìí ọ̀nà ẹ̀ ní orí láì ẹ̀ orí ibi tí sheikh al-albani ibi tí sheikh salim temin àbí sheikh bombas àbí sheikh fauzan àbí sheikh alu sheikh àbáwọn mashayikh tó wá sọ wípé sọ̀háhàhú amúra abdulatif ẹ wá tún wo sheikh al-albani tíra tí wọ́n kọ nípa hadithu ni ò lè kà tán dèdè ń tọ́ bá mọ̀ tọ́nà bá ní kí wọ́n rí tọ́ mọ̀ lóka èmi ò rí tíra ẹyọ kan táàsọ wípé ó ló kọ nínú islam tí amúra abdulatif kọ nípa hadith ti sílátù dọ̀yífa mẹ́mbẹ́ ó níye mujallada sọjẹ́ volume sọjẹ́ sọ̀híhà mẹ́mbẹ́ ó níye mujallada sọjẹ́ mishkatu mẹ́mbẹ́ irwaul ghalini mẹ́mbẹ́ sọ̀híwàtí dọ̀yíf abi dawud mẹ́mbẹ́ sọ̀híwàtí dọ̀yíf ibn maja mẹ́mbẹ́ sọ̀híwàtí dọ̀yíf nasayi mẹ́mbẹ́ sọ̀híwul jami eléyìí báyìí tí mo kà yìí wọn bá díẹ̀ ni kíyàn sọ yí pé amúra dòlẹ̀ fún ìfò àti Sheikh Al-Albani oníṣẹ́ onámúrabẹ̀rẹ̀ lẹ́yìn èmi tẹ́mi kí lọ́dọ̀ rẹ̀ ọdọ́gba ẹgbẹ́ ni wọ́n fọ́ Sheikh Al-Albani nínú hadithi tẹ́tí pé wèrè là ń bá sọ̀rọ̀ báyìí wàláì mo fọ́ tí a rí èèyàn tó bá mọ nǹkan tí mo ń sọ yìí yọ mọ̀ pé ẹni tí ó yẹ kí a bá sọ̀rọ̀ ni kò yẹ báyìí nísìnyí ọ̀dà ẹgẹ́ bíi ọ̀dà ẹgẹ́ bíi ẹni tó sọ wípé kí ni mo lè fi wéra wọn náà o mo fẹ́ wo ohun tó dìnà síra wọn dáadáa ni ọ̀dà ẹ̀ ìjẹ́ mẹ́lò ìsáàlù ọ̀dà ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó sọ wípé ọ̀dà ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó sọ wípé mágàjí àdúgbò wọn àtọba Saudi dèdè ẹgbẹ́ ni wọn pé mágàjí lé wa o àti president America o ipò kan náà ni wọ́n wà táwọn mágàjí lé yìí ta ló bẹ́ẹ̀ lé ayé tí ọmọ president America ẹ <laughs> eh? president àwọn president nu olórí gbogbo president àbí tí wọn wá sọ pé àbí baálé ilé wọn baálé ilé wọn kọ́ wá sọ pé òun àti president America dìde ẹgbẹ́ ni wọn. wàláì ládùúgbò yín ga ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ baálé yín eh, ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ mẹ́gàjì lé yín náà alọ́ <laughs> musa lọ́mọ ilé mi ga ọmọ mẹ́gàjì wọn àwọn ọmọ ilé tí ò sì mọ mẹ́gàjì wọn gbogbo wọn pátá kò sẹ́ni tí ọmọ president America kò sí yé báyìí nìsí àbọ̀dà ẹyẹ bíi kí ẹ máa sọ wípé kí ẹ máa sọ pé níbi eré ibú o kí ẹ máa sọ pé níbi eré ibú kèfèrí àwùjọ tí wá kàn yìí ó ṣe déédéé ẹgbẹ́ ṣe tọ́ọ̀n ẹ ò bí ọ̀nà ṣe jìnnà síra wọn tó kò yé báyìí nìsí wàláhì bí sẹ́mà ṣe jìnnà sílẹ̀ tó nìyẹn ó ní sọmọ́fì rò pé wàá gbọ́ ọ̀yẹ̀mọ́ àwọn òpin áá ẹni yé ẹsẹ̀ ni tí ẹ máa ń dààmú lé lórí wàláhì ìmọ̀kànnà àbúrà tí ẹ bá ń dààmú lórí ìjàmbá tàbí wà fún yẹn kan waste time ara yẹn ni sẹ́ni gbogbo ilé tá à ń ṣe yìí wàláhì àbá sọ̀pù ẹ̀ tọ́ba yìí pé nítorí ìjà wàláhì ìmọ̀kànnà àbúrà èmi ọ̀bá ti wá mọ́ tọ́ba yìí pé nítorí ìjà tó ń yàbàtà o ọ̀rọ̀ ẹ̀ dàbí sẹ́ni ọ̀rọ̀ jàbàtà dàgbà pé èèyàn fẹ́ pa ẹṣin tọ́ba lọ yọ̀ ban ẹ mọ̀ nígbà tó yẹn fẹ́ lọ pé èèyàn fẹ́ pa ẹṣin ọwọ́ lọ gbé ban ṣe mọ̀ pé ó ti pọ̀ jù nígbà tí ìkọ fẹ́ wàláì bó ṣe rí nìyẹn àmọ́ nítorí nǹkan tí a sì fi ń ṣe kínní ni pé ọlọ́run ní kó máa ṣàǹfààní fáwọn ọmọ tí ọlọ́run ní kí làákàyè wọn kúrú àbí kọ́ pé àgbóyẹ̀ sí wọn kúrú tó pé jàbàtà ti kó sínú gbẹ̀kún àkídà burúkú yìí wàláì tí ẹ bá ṣe torí tiwọn tí ẹ bá ṣe ń torí tiwọn tọ́lọ̀ ní kí máa jáde fóònù àkídà yìí kọ́lọ́ ní kọ́ máa ṣàǹfààní fún ìbánika kúlóòtì ẹ̀ torí pé ilé ìbá ẹsẹ̀ ni tí ẹ̀dá kò bóòlù ti fẹ́ bá ro ilé ìsọ̀rọ̀ tó fẹ́ gbọ́ kò tí iye báyìí sì yìí ó dà gẹ́gẹ́ bí ìgbà tí yẹn bá ìgbà tí yẹn bá ń kọ́ ọmọ ọmọ nursery one tẹ́ ń kọ́ ní mathematics tẹ́ ń kọ́ ní calculus kẹ́ máa kọ́ ọmọ primary one kẹ́ máa kọ́ ọmọ nursery one ní calculus ẹ̀dàkùn sórí rẹ̀ onídàrú só lè yé calculus ó sì mọ bí ẹ̀rìn gan nínú mathematics gẹ́gẹ́ máa tó lọ sí fada mathematics kẹ́ máa kọ́ ní calculus so ẹ̀rí pé wàláì bọ́rọ̀ ìṣèlú nìyẹn so mo padà rí pé ọkùnrin yẹn èèyàn kan tó yẹ pé ó nídìí kí wọ́n lọ yẹ làákàyè rẹ̀ wò ní wàláhì mo fọ́nà wàláhì mo fọ́nà eléyìí tí mo sọ yìí mi ní iye méjì tó kéré bí ọmọ náà gún lọ́kàn mi nípa tí mo sọ pàjà bàtà wàláhì wàláhì so àmọ́ ẹ mo yẹ ṣàlàyé tí à ń tẹ́lẹ̀ yìí báyìí nítorí àwọn ọmọ tó jẹ́ sí wípé àwọn ò mọ̀ wípé ẹni tí àwọn ń tẹ̀lé wọn mọ̀ pé ẹni tí làákàyè rẹ̀ kúrú gan ni wàláì mo fọlọ́ bá búra yàtọ̀ sí ìmọ̀ yàtọ̀ sí ìmọ̀ jàbàtà kúrú ńlá káyì wàláì lọ́wọ́ sí yàn bá kú àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pẹ́tẹ́ yàn bá ju sọ ẹ mọ̀ lẹ́bù bílà káyì rẹ ṣe mọ àwọn ọ̀rọ̀ tó wà rí dínkù lọ ẹ mọ̀ pé a ah, àṣẹ ni àṣẹ àṣẹ bí àṣẹ là káyì rẹ tiẹ̀ kéré báyìí ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé ọgbọ́nyàn ẹ mọ̀ pé ah, ó ti ó ti dúró jù kò á ah, ọtọ ọlọ́ọ̀bà àdékẹ́ lọ́sàánú rẹ dé ọlọ́run ṣàánú rẹ̀ wàláì ní mo fi máa ń sọ fáwọn èèyàn pé mo ní kódà tíjà bàtà bá tú bá kó mi àkídà yìí mo fọ́nà bá búra èmi ò lè support àwọn èèyàn mi kọ́ máa ṣe lecture tó bá tú bá kó yóò kọ́ jòkó náà yóò máa gbọ́ á rí pé rí ẹ ti pé náà wàláì á rí pé ó ti mọ kéwú làákà rẹ̀ sì ti mature because bí èèyàn bá mọ kéwú tí ò bá tún ní làákà wàláì mo fọlọ́ bá búra jíjà bàtà bá túbá lónìí èmi ò ní sínú àwọn tí ó sọpọ́ọ̀tù kọ́ mọ̀ sí lẹ́kítọ̀ wàláì because wọ́n mọ lẹ́gùn ẹ̀ńtà ń sọ̀rọ̀ yìí yọ̀ọ̀kà tó máa bẹ̀sìn jẹ́ sí ni ẹ kọ́kọ́ jọ máa kéwú lọ náà ẹ̀sìn tó máa ra làákàyè fún. so bọ́lá náà lè sànú ẹ̀ bọ́lá ọ̀bá wa ti ní sànú ẹ̀ ẹ fi ilẹ̀ ìjọ máa gbọ́ wà sí kọ́sá máa ń ṣe dèdè tọ́lọ́ bá ní kó yẹ nínú ẹ̀sìn kò yẹ báyìí ní sẹ́ máa kó àmọ́ pé yóò ṣe wà sí ẹ wọ́n kọ́ kéwú yóò dín nánà torí lákàyè rẹ ti lójú kí ẹ sọ pé amúra abdullasif àti sheikh alalbani inú pò kan náà inú ẹ̀kún ibo ló ti inú tíra wo ló ti kà yẹn ibo ló ti rí ibo ló ti taló taló taló ní ní asu ta wà taló gbẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ sheikh alalbani rí nínú mọ́ hadithi náà bẹ́ẹ̀ ni nígbà tó wà ẹ̀kún wà nígbà tó ibi tí làkàyè yẹn kúrú dé òní ọlọ́fẹ́ yẹn ní jù ó ti jẹ́ pé wá pé ah, àtẹni tí ọ̀gbájúmọ̀ ni ó nígbà tá a bá tó dé Egypt ká tó ah, ah. jẹ́ kàlàlí bá ní òní ìdíkẹ́ tó kẹ́ dé Egypt kódà ẹ lọ bèèrè lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí kódà ẹ lọ gà á ẹ má wàá gbòòrò rárá ṣé kàlàlí bá ní kọjá ẹni tẹ́ẹ̀dẹ̀ dé Egypt àbí tẹ́ẹ̀dẹ̀ dé Urdun kẹ́ tó máa bèèrè àbí tẹ́ ó kọjá ẹni tẹ́ẹ̀dẹ̀ dé lu rẹ̀ kẹ́ tó máa bèèrè ẹ̀ ẹ̀sìn ọ̀sán máa ń sìn ó láyé kí ẹ mọ̀ sọ pé ah ẹ̀rọ ọkùnrin lọ sí kíní kan lọ bèrè ibùdó tèmi yá ibùdó ah, ó wà ridiculous èyí nǹkan jẹ́ pé ya pé àṣẹ ah, nìyí ẹni tí ò gbajúmọ̀ nítorí pé oníkadé egypt ká lọ bèrè ẹ̀ tó wàá jẹ́ pé kọ̀tẹ́ni tọ́mọ nàìjíríà dìgbà sábà ẹ̀ rí jẹ́mu pé tẹ̀ǹkọ́rọ̀ yẹn jẹ́ pé ya pé ní sọ̀rọ̀ yẹn làákàyè rẹ̀ kú wàláì honestly eh, tẹ́mi tí àbàtà bá ń sọ̀rọ̀ báyìí èmi máa ń wọn làákàyè rẹ̀ wàláì mo máa Eh, eh, èmi ò tiẹ̀ plan pé èmi ò eh, èmi ò tiẹ̀ plan gbogbo eléyìí tẹ́lẹ̀ pé màá sọ eré ìlàlẹ̀ wà láì because àmọ́ tí n bá ti ń kàn ti ń sọ̀rọ̀ yẹn yìí kàn máa ń kàn máa ń ìmọ̀ kan máa ń wò pé mọ̀mọ́ wà carried along mọ̀mọ́ wà carried away lórí ọ̀rọ̀ jàbàtà pé ẹ dákun how could a, a, a reasonable thinking person báwo lèèyàn kan ti rí ẹ pé báwo ló ti ń jòkó ti jàbàtà náà ẹ jẹ́ ọ̀dọ́ sábà yín sìn so ẹ mọ̀ ẹ ti rí pé ẹni tí ń sọ̀rọ̀ yìí á lẹ́bù dẹni ìfi ń sọ̀rọ̀ yìí lẹ́bù ọmọ kéékèèké lẹ́bù aláìdá kan mọ̀ ẹjọ́ nígbà máa ń sìn àwọn ọmọ kéékèèké ni máa ń sọ orúkọ bá wà láì pé tíṣà àwọn ah, pé tíṣà kíláàsì àwọn ọmọ primary school yóò sọ fún mi pé tíṣà àwọn wà láì yóò sọ fún mi pé ọmọwéjú <laughs> ọmọwéjú vc yunifásitì mi lọrin lọ àwọn yóò sọ fún mi pé tíṣà àwọn mọ̀wé ju professor kò sẹ́ni kankan tó mọ̀wé tó tíṣà àwọn oníṣẹ́jú rẹ̀ tíṣà àwọn ọba tíṣà àwọn ọba àmọ́ ní ju school search lọ wàláì òun ọ̀pá pẹ́ nìkan bẹ tó tó mọ̀wé ju tíṣà àwọn lọ wàláì láwọn ọmọ primary school because dédé bí ọpọlọ wọn ti mọ nìyẹn irú lẹ́bù àwọn ọmọ yẹn ní jàbàtà máa fi ń sọ̀rọ̀ ló máa fi operate wàláì irú lẹ́bù àwọn ọmọ yẹn all below that all below wàláì ọlọ́bọ̀ sànù wa gbogbo lè dáhùn sọ yìí ẹ̀yin ọmọ tẹ́ bá nílà káyè tẹ́ ń tẹ̀lé jàbàtà ó aláì ẹ ẹ ẹ tí ẹ kìlà káyè yìí o à ń ta yín jílé léyìí sí ọkùnrin tí ẹrù pẹ́ fi ṣe lórí tẹ̀ ń tẹ̀lé yìí kò yẹ báyìí nìyí eléyìí báyìí kò ní nǹkan kan lọ́dọ̀ tó lè ọ́fà yín wàláì kò ní nǹkan kan lọ́dọ̀ àníwọ̀n á bí lè rí pé dèbí àdìsí mélòó lọ́gbọ̀dọ̀ wà lórí muhadisi náà ó ní tọ́ọ̀ wàláì ẹmọ̀ kò sí nǹkan kan lẹ̀ dédé àdéhùn mẹ́rin lọ́wọ́ kódà kó sọ pé yọ kan mọ́ni ọ̀kan yọ kan kò rí ìkà kódà kó sọ pé ẹyọ kan ni ẹ̀rọ nígbà àkàrà lọ́wọ́ òkè sẹ́yọ kan bẹ̀rẹ̀ kan yọ kan kárí kò lè rí ìkà kò sí lẹ̀ rárá wàláì tún ṣe gbéraga ó ní ah, lèmi o mo mọ àdìsí gan wàláì mo sì wóbi kó mi kí n rárá wàláì kí n rárá káyìí fún pé káyìí. ọlọ́run bó sanu adé. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká àwọn máa tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí táwọn ò lọ because ọ̀rọ̀ pọ̀ gan wàláì ọ̀rọ̀ pọ̀ gan ọ̀rọ̀ pọ̀ gan so ìgbà míì gan tá a bá lọ sí lectures láwọn àwọn bòmí bá inú yìí mọ̀ bí ká ti bẹ̀rẹ̀ because mákàmá wo ni pé kíní ti pọ̀ jù wàláì kíní ti pọ̀ jù ọkùnrin yóò inú e, ibùlẹ́fẹ́ sọ ń pa ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mùkẹ́ tí nǹkan bá ti pọ̀ jù yóò tiẹ̀ wá dàrú mọ́ yín lójú ẹ̀ tí ẹni mọ́ pé <laughs> àbí kí n kì í bí ni ẹ bá lókè àti àbí kí n kì í ẹ bá gbé ẹ bá lókè ló kì í bí náà wàláì ẹ mọ̀ wàláì yàrá tá a káì ọlọ́wọ́ sànù wádé naam ẹ pé àfa abu muhammad abdulhamid alhajuri azuakari nígbà tá à ń ka ọ̀rọ̀ wọn lánàá wọ́n mú ọ̀rọ̀ àfáwà ibn hazm rahimahullahu ta'ala wa nínú alfaslu fil milal wal ahwa wal nihal ní mujalladu ẹlẹ́kẹta page seventy three wọ́n mẹ́rin kàwá ń bẹ̀ tá a ti kà òun náà ni ayatul mithaq ayatu al-mithaq ayatu náà bá alikẹ́ ti gbé àdéhùn tó kápá lọ́dọ̀ gbogbo àwọn ọmọ àrọ́mọdọ́mọ anabi adam nígbà tó náà alikẹ́ la mú kálukú wa jáde ní bara di àwọn òbí rẹ̀ a ti mẹ́nu bá ayà yìí náà nígbà tá ń sáré so nígbà tán máa yẹn wá sọ pé òun ni dẹ̀lílù wípé síwájú kí àwọn kí gbogbo wa tó dáyé òun láti wà lórí tawhid láti wà lórí milla islam torí pa àsọfọ́ náà ọba pé qalu bala àsọfọ́ náà ọba pé bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ọba lọ́ba tó dá wa ìwọ ọlọ́run ọba lọ́ba tó ẹ̀ka mọ jọ́sìn fún ṣe pé eléyìí síwájú ká tó dáyé ni lórí islam nìyẹn wọ́n ní dẹ̀lílù nìyẹn pé báwo lọmọ kékeré wá sí ní jẹ́ mùsùlùmí nígbà tó jẹ́ sí wípé láti síwájú kó tó délé ayé gan nígbà tó wà ní alamu zarro alamu zarro náà máa ń perú kaba yìí nígbà tó wà ní àgbáyé zarro gan kó tó délé ayé ló ti wà lórí islam wọ́n tó wá bí náà lórí islam náà ni. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni wa qawluhu àti gbólóhùn ọlọ́wọ́ tó sọ wípé fa akim wajhaka lid-dini hanifa ọlọ́run bá ní ìrìn ànábì akim wajhaka lid-dini hanifa jẹ́ni tí ó dúró dédé lórí ẹ̀sìn ọlọ́run bá tó dúró dédé alhanafiya òun náà ni ìlànà tó dúró tọ́ tí ò gún lọ síbi ẹbọ tí ò sì tí ò lọ síbi àṣejù tí ò lọ síbi àṣètò kò yẹ báyìí nìsín so iná pè ní alhanafiya ẹ̀sìn tó dúró tọ́ tí ò fi síbi ẹbọ tí ò fi síbi ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní ìrìn ànábì jẹ́ni tó dúró lé lórí ẹ̀sìn yìí fi tọ̀rọ̀tà lọ́ọ̀hìn lẹ́tì fọ́tọ̀rọ̀ náà sa àléhà ọlọ́run bá ní lórí àdámọ́ tó dúró dédé yìí <laughs> lórí ẹ̀sìn tó dúró tọ́ ẹ̀sìn tí ò fi síbi ẹbọ yìí ẹ̀sìn islam yìí òun ni àdámọ́ tó lọ́wọ́ bá lékelá dá àwọn èèyàn lé lórí orí fítọ̀rọ̀ yìí lọ́wọ́ bá lékelá dá kíní o lọ́wọ́ bá dá wa lé lórí ẹ̀rí pọ́njẹ́kọ́ yà pé ìpìlẹ̀ wa lórí fítọ̀rọ̀ tó dá yìí ni fitrata Allahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah kò sí ìyípadà fún ẹ̀dá ọlọ́run ọba kò yẹ báyìí nísìnyí so yípe wú ọlọ́run ọba kò sí ìyípadà fún kò sí ìyípadà fún pẹ̀lú ọlọ́run ọba náà àyà yìí náà wọ́n ní ẹ̀rí ni tó túmọ̀ sí wípé lórí fítọ̀rọ̀ Islam lórí hanafiya tó jẹ́ mẹ́lá anabi ibrahim aleyhi salatu salam òun náà nàbí gbogbo alẹ́ lórí ẹjọ́ bí ayẹyẹ ṣàlàyé ẹ̀rí pé ó tún di ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ní alukur'an tó túmọ̀ sí pé à wípé ọmọ òun gbogbo àwọn ọmọ ń kọ́ o à lórí islam ni wọ́n bí wọn lórí ìjọ ni wọ́n bí wọn lé lórí nígbà tó tún wá mẹ́rin mi wá òun náà ni hadith wa nabi sallallahu alaihi wasallam wọ́n ní wàlẹ̀ qawli rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní àti nítorí gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ pé kullu mawludin yulad ala al-fitra gbogbo ọmọ tá a bí pátápátá a bí wọn lórí àdámọ́ tó dáa ni a bí wọn lórí àdámọ́ ìsìláàmù ni. so wọ́n ní wàrúwìyà alẹ́lmílà wọ́n ní wọ́n tún gba ẹ̀gbà wá rẹ̀ níbòmí wípé kullu mauludin yúlẹ́dú ala al-milla èyí ń jẹ́ ìtumọ̀ fún fútọ́rọ̀ tó ń sọ yẹn pé wọ́n bí gbogbo ọmọ lórí milla islam lórí ìlànà ti islam wọ́n bí gbogbo ọmọ lé lórí fa abawahu yuhawwidani anábì sallallahu alaihi wájú kó yọrí pé àwọn òbí rẹ̀ méjèèjì bàbá àti ìyá rẹ̀ àwọn ni ó sọ di yahudi yuhawwidanihi àwọn òbí rẹ̀ méjèèjì bàbá àti ìyá rẹ̀ ó sọ kí ni o yóò sọ di yahudi àwọn nasiranihi àbí kí wọ́n sọ di nasirani kí wọ́n sọ di christian àwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ di jew àbí kí wọ́n sọ di christian àwọn yumadisanihi àbí kí wọ́n sọ di ẹni tí ń bọ́ná majusi àwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n ṣe sábàbí rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi sọ di bẹ́ẹ̀ àmọ́ ọmọ yìí gẹ́gẹ́ síwájú káwọn òbí rẹ̀ tó yí padà kan tó yí àdámọ̀ rẹ̀ padà lọ síbi ìjẹ́ Jew àbí ìjẹ́ Christian àbí ìjẹ́ abọ́ná mùsùlùmí lọ́mọ yẹn. àwọn tó wá mú wa yí pé nínú nínú ilé táwọn tó mú wa ń bí báyìí wọ́n ní àwọn ìṣẹ̀rìkánìhì àbíkọ́sọ́ di mushrik ẹlẹ́bọ wọ́n ní eléyìí báyìí náà jẹ́rìí wípé gbogbo ọmọ kéékèèké ń kọ́ o síwájú kí òbí wọn tó yí wọn padà mùsùlùmí ni wọ́n jẹ́ àìmọ́ ẹ̀kọ́ ni naam wọ́n ní bákan náà so wọ́n ní nínú àwọn ẹ̀rí tó ti wá mú wá again òun ni hadith anabi sallallahu alaihi wasallam tó sọ wípé wọ́n ní wa li sallallahu alaihi wasallam anillahi azza wa jalla wọ́n ní bákan náà àti nítorí gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó gbà wọn látọ̀dọ̀ náà ọba tó ń pè ní alhadithul kudusi tàbí ká sọ pé alhadithul ilahi àbí ká sọ pé alhadithul rabbani. gbogbo eléyìí wọn kọ́ síbí mọ́kàn mi ń sàlàyé fún wa ní pé irú hadith tó bá rí báyìí máa ń pè ní hadith tá a sọ yẹn. arábì ní ọlọ́run bá rí ká sọ pé inni khalaqtu ibadi hunafa èmi ọlọ́run bá dá ṣọ́nàfà àkúlẹ̀hù ọlọ́ni gbogbo wọn yányá mo dá wọn lẹ́nu tó dúró déédéé ni kọ̀tùtà alákùnrin ṣọ̀yọ̀kùnrin àndínìhì àwọn èṣù èṣù àtàwọn ọmọogun rẹ̀ ní wọ́n mú wọn kó nú ẹ̀sìn wọn kò yí báyìí nìyí wọ́n ní fasọ́hà lahum kulla fasọ́hà lahum kullahum ismul islam walhamdulillahi rabbil alamin wọ́n ní ọwọ́ lálàáfíà fún gbogbo àwọn ọmọ pátápátá orúkọ ìjẹ́ islam ìjẹ́ mùsùlùmí orúkọ ìjẹ́ mùsùlùmí lálàáfíà pé gbogbo ọmọ ní ọmọ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́n bá ní í ṣe lórí eléyìí báyìí ọba ìwà gbáńlá ayé. wọ́n ní waqad nassa alayhi salam ala annahu ra'a kulla man mata min awladi al-mushrikina wa في روضة مع إبراهيم خليل الله صلى الله عليه وسلم وني بكنا النبي صلى الله عليه وسلم في صلاة وصفوا wípé nínú àwọn ẹ̀rí náà nìyẹn wípé òun rí gbogbo àwọn ọmọ kéke àwọn ọmọ tí wọ́n kú ní kékeré nínú àwọn ọmọ ẹlẹ́bọ àtọ́jà àwọn ọmọ ẹlẹ́bọ tákú ní kékeré òun rí wọn ní rọ́wọ́ pẹ̀lú anabi ibrahim alayhi salatu wa salam àrọ́wọ́dọ̀ ah, níbi tá a ti ń tọ́jú àwọn kékèké lọ́mọ́ pè ní rọ́wọ́dọ̀ so olóhùn rí wọn ní rọ́wọ́dọ̀ nínú àlìjẹ́nà ibi tó ń máa ń tọ́jú àwọn kékèké pẹ̀lú anabi Ibrahim tó ń ṣeré pẹ̀lú anabi Ibrahim ilé tí ń ṣe Khalilullah tí ń ṣe ọ̀rẹ́ ayò ọlọ́run bá ní anabi Ibrahim sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ báyìí wá ní wa amma al-majanin wa man mata fil fatra wa lam tablughu da'watu nabiyyin wa islam qad harima aw asamma láyàsímẹ́ù ọ ní àmọ́ ẹ̀ wá rí àwọn wèrè àbá ní ẹ̀rọ àwọn táyẹ́ pé wọ́n ya wèrè tí wọ́n ti tí wọ́n ti ya wèrè nínú àwọn èèyàn ìyẹn pé tí wọ́n ti ya wèrè tó ń yí lórí gangan ni tó ń jẹ́ wèrè gangan wọ́n mọ̀ mẹ́ta fèlè fọ́tọ̀rọ̀ àbí ẹni tó bá kú lásìkò tí ò sá kankan ànábì kankan kò sí ànábì kankan gbé dìde fún àwọn ìjọ yẹn tóun fi kú lásìkò yẹn wàlámtàbílùkù dáhàrà tùrẹ̀bí yìí tí ìpèpè ànẹ́bì kan wá dọ́dọ̀ rẹ̀ wípé ànẹ́bì kan tiẹ̀ wáyé rí tó pèpè sí ojú ọ̀nà kan tí ò gbọ́ rí láyé pé ànẹ́bì kan tiẹ̀ pèpè rí wọ́n ní ẹ̀rí àwọn tọrọ wọn ní báyìí wọ́n máa ń adúrọ́kàwé islam àbí ẹni tí islam bá láyé tó dẹ̀ ti dàgbà tó yẹ báyìí nísìnyí àwọn àsọ̀mà àbó ti di létí tí ò lè gbọ́rọ̀ láyàsùmáyù tí ò lè gbọ́rọ̀ fakọ̀rọ̀sọ́hà àrùn rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ló ti lálàbí alásọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tub'athu lahum yawma al-qiyamati narun muqada anabi sallallahu alaihi wa sallam ní tọ́bajẹ́ bẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run ọba àlékẹ́lá gbé iná dìde sí wọn wa yu'maruna bi dukhuliha ọlọ́run ọba àlékẹ́lá wọn pa wọn láṣẹ wọn pa wọn láṣẹ bí kan lọ wọnú náà faman dakhalaha kanat alayhi bardan gbogbo ẹnikẹ́ni tó bá wọnú náà yìí nínú àwọn táàkà yìí nínú àwọn inú wèrè nínú àwọn tó jẹ́ abẹni tó kú tí anabi kankan ọba láyé tí o sì gbọ́ dáwà anabi kankan rí abẹni tí islam bá láyé tó kó ti wá dàgbà ó ti dàgbà débi wípé kò ní àgbàlagbà ti gba làákàyè rẹ̀ tẹ̀ pé àwọn èèyàn míì máa ń dàgbà débi wípé wọn ní kíkí ni o dementia ó ṣẹlẹ̀ sí wọn wọn ní mọ nǹkan tí wọ́n ń sọ mọ́ wọn ní mọ nǹkan tó ń ṣe mọ́ wọn ní làákàyè yóò ti lọ so àwọn náà ń pè lágbàlagbà tó yẹ sí pé àwọn lè bọ́ sínú abẹ́bí tá a sọ yìí èèyàn bá dàgbà jù bẹ́ẹ̀ lọ tí nǹkan yóò bá ṣẹlẹ̀ sí tí làákàyè rẹ̀ ọba tí ò bá dàgbà tí làákàyè rẹ̀ ọba tí ò bá yẹ látara kó dàgbà kò sínú àwọn tá à ń wí so wọ́n nílò àwọn tó báyìí so àbẹ́ni tó yẹ pé adití ni kò tiẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì Islam rí láyé wọ́n ní irú àwọn báyìí ọlọ́run bá anabi sọlọ́ sọlọ́m ní ọlọ́run bá ní kéré gbìnà dì sí wọn lọ́jọ́ gbìnà kíyàmà ọlọ́run bá ìjọba àlìjẹ́ náà aw kalaman hadha ma'nahu wọ́n ní tàbí kọjá sí pé wọ́n ní àbíkáyẹ́ pé ànábì sọ irú ọ̀rọ̀ tó yẹ pé ó túmọ̀ sí nǹkan a sọ yìí ẹni pé ní táwọn sọ yìí o bánàbí ṣe sọ nìyẹn tàbí kọjá pé ọ̀rọ̀ míì tánàbí fi sọ tó yẹ kó túmọ̀ sí nǹkan táwọn sọ yẹn náà ní kéde láwùjọ táwọn fi gbé kalẹ̀ yìí nìyẹn ìyẹn ni pé àwọn ń gbéyé kóyè wá yìí pé eh, ó lè jẹ́ pé láwùjọ táwọn fi gbé kalẹ̀ yìí kọ́lá ànábì fi gbé kalẹ̀ bẹ̀ ìtumọ̀ kankan náà ni ó jẹ́ pẹ̀lú nǹkan tí ànábì sallallahu alaihi wasallam sọ kóyè báyìí ní sèso wọ́n ní gbogbo àwọn eléyìí báyìí ní dalil lórí wípé àwọn ọmọ kéèké mùsùlùmí ni wọ́n wọ́n ní fanáhùn nómìnú bí hádà wọ́n láwà nígbàgbọ́ sí ilé báyìí wànùkírù bíhì a sì fi orílẹ̀ wọ́n lára ilmẹ̀ lára ilẹ̀ máa ilẹ̀mìnà lọ́hùn tààrà alàlìsáàdì ọ̀fíìlìhì sallallahu alaihi wasallam intaha wọ́n ní kò dẹ̀ símọ̀ fún wa a nímọ̀ nípa kankan àfi tọ́mọ̀ bá nípa bá fi mọ̀ wá lórí ahọ́n òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam intaha wọ́n ní ọ̀rọ̀ ti parí lórí ilé báyìí. naam eléyìí báyìí ni àwọn ẹ̀rí tán mú wá kó tó bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ àwọn àfáà wá na alhamdulillah síwájú ká tó wá máa mú àwọn ẹ̀rí wá àwọn ẹ̀rí mi tó sàlàyé àwọn ẹ̀rí tán mú wá yìí ẹ ti kọ́kọ́ sàlàyé lérè sí iná ṣẹ́rí nǹkan tí wọ́n ń sọ yìí àwa náà takò àmọ́ nǹkan tí àwa ń sọ òun náà ni òye wọn ká sọ wípé gbogbo ọmọ tí wọ́n bí wọ́n bí lórí àdámọ́ tó dáa gbogbo ara gbà bẹ́ẹ̀ àbí ẹ̀yin rọ́mọ kan tó bí ní láyé tó bí ní kékeré tí wọ́n ń ṣẹbọ tí ó rírí ẹ̀rọ mọ̀ká tó bí ní kékeré tí ń parọ́ ẹ̀rọ mọ̀ká tó bí ní kékeré tí ń jalè kọ́mọ tó máa jalè àwùjọ ní ìnfúwẹ́nsẹ̀ lórí olè jíjà yóò rí ẹ̀kọ́ kẹ́kọ́ yóò rí nǹkan ni kó máa parọ́ nǹkan kan ọkọ̀ nírọ́ bóyá àwọn òbí rẹ̀ bóyá àwùjọ tí ń gbé àbáwọn ọ̀rẹ́ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ní ó ìgbà mí òbí a máa kọ́ ọmọ ẹni rántí ìdí màpẹ́rọ́ ló ń kọ́ wọn wá gbà kọ́mọ wá dé kọ̀mọ́ ni àmọ́ ẹ̀ lérí ọmọ kan láyé tí wọ́n bí kó wá bí ọmọ kan tán bí kan wá bí lólè ọmọ bọ nǹkan ba ìtumọ̀ wípé gbogbo ọmọ wọn bí wọn lórí àdámọ́ tó dánu ẹ̀tí ọ̀nà sábà nìsí ẹ rí pé àdámọ́ yìí àdámọ́ ká má jalè àdámọ́ ká má ṣẹbọ àdámọ́ ká má ṣe bídíà àdámọ́ ká má ṣe kèfèrí àdámọ́ kí wọ́n sọ fún wa pọ́lọ̀ ń bẹ kí làákàyè wá sì gbá wọlé tí a bá ti rí nǹkan kan tí ó dà làákàyè wa rú jẹ́mọ̀ sọ fún wa pé ah, ah, ọ̀gbọ́dọ̀ ọlọ́run bá lékẹ́ láti dálàkà ìwọ́n mọ́ wípé kẹ́ẹ̀bá ń júwe ọlọ́run fún wọn wọ́n mọ̀mọ̀ pọ́lọ̀ àyàfi tábárì nkankan tí ó ti ọmọ púrúvẹ̀ fún ọbẹ̀ kọ̀sọ́rùn lọ́yà kù tí ó dàlàkà ìwọ́n rú àbẹ́ẹ̀kọ́ ni ni pé tí nǹkan bá wa ibi tẹ́mi wa máa ń lọ ní òkè lọ́dọ̀ ọlọ́run àbẹ́ẹ̀kọ́ ni ibi tẹ́mi wa máa ń òun ní ọkàn sáré ṣèdá padà pé ọmọ sọlọ́run ẹ̀mí ló kọ́kọ́ lọ <laughs> kó tó dá ẹ̀mí ní padà pé àmìgbà fọlọ́ wa ń bẹ̀ kọ̀mọ̀ sí kankan lókè. àdámọ́tọ́ dá lórí nù. ẹ rí i pé àdámọ́ yìí àdámọ́tọ́ dá rẹ̀ àbí ìsàbà àdámọ́tọ́ dá àdámọ́ Islam ni àbí wọ́n ìsàbà àdámọ́ Islam. àmọ́ kó wọ́n bí ọmọ kankan kó wọ́n mọ tawhid kó wọ́n mọ̀ ìpọ́lọ́wọ́ bá wà lókè àlárà àbí kọ́ wá mọ̀ yí pé ọlọ́run ọba àlékí ọlá bí máa ń sọ̀ kalẹ̀ nídà mẹ́ta ìgbẹ̀yìn òru sọ́mọ kékeré kan lè mọ̀ láìkọ́ náà láíláí kò lè mọ̀ òsáàdà àríbáwò ni tí wọ́n lè bí ọmọ kan kọ́ mọ̀ yí pé ọlọ́run ọba àlékí ọlá ní ọwọ́ náà láíláí kò lè mọ̀ àfi tó bá sàlàyé fún tó bá kẹ́kọ̀ọ́ débẹ̀ tí wọ́n lè bí ọmọ kan kọ́ mọ̀ kọ́ ọmọ kan kò yé báyìí nísìnyí yóò ṣẹ̀ṣẹ̀ máa kọ́ nígbà tí ó bá di kíni nígbà tí èèyàn bá ń kọ́ lẹ́kọ̀ọ́ ni wọ́n lè bí ọmọ ẹ̀ka kọ́ màrún a, káàárín àá ah, gbogbo wọn bí olóyè àdámọ́ tó dáa ni kò ní ìdíkẹ́ ẹ̀kọ́ ọmọ ní <laughs> ọmọ ni lànàbí sọ lọ́sọ̀ sọ pé àyàbí láti wàhùn sábà ni kò yẹ báyìí nísìnyí a máa kọ́ wọn ni wọn ẹ̀ ní bí ọmọ kẹ́kọ́ máa wẹ́ gbà wọn ẹ̀ ní bí ọmọ kẹ́kọ́ máa zakayọ títí di sin àwọn àgbàlagbà mí gan ọmọ zakayọ àwọn àgbàlagbà mí gan kíkà mọ́sọ̀ ọmọ kékeré àbí ẹ̀kọ́ ni. so nítorí pé ọlọ́wọ́ bá àríkà ti jẹ́ kó yọ wípé wàláhù lẹ́bi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a nígbà tó náà bá àlékè lá wa jáde nínú kùn ya wa tó náà bá dá wa sórí ayé àdá nǹkan kan mà kódà àmọ́ nǹkan kan ṣe àjẹsẹ̀ ń kọ́ ni àbí ẹ̀kọ́ ni ọlọ́ọ̀bà àdìkẹ́ wa fún wa láwọn irinṣẹ́ tá a mọ̀ sí kẹ́kọ̀ọ́ làákàyè ojú àtẹ́tí kò báyìí ara ẹ̀ so nǹkan tí àwọn àyà tó ń sọ yìí àti ayatul misak wàyí akọ̀dà rọ̀bùkà tá a yẹn àti àyà àti lọ́ọ̀lì lẹ́tì ìfọ̀tọ́rọ̀ náà ta ti yẹn àti gbogbo àwọn àdìsí tẹ́mú wáyìí ní o tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń kọ́ ní ẹ̀sìn yóò máa gbọ́ yé làákàyèrò sì ní takò kì í ṣe pé yóò mọ̀ kò yẹ báyìí nísìnyí nítorí wípé al-iman ẹ̀mú gbàgbé pé nǹkan mẹ́ta ni o tasdiqun bil qalb ká gbà nínú ọkàn wa bẹ́ẹ̀ ọmọ yìí ọmọ tá a bá bí tí yóò sọ dákọ̀ nínú ọkàn rẹ̀ wípé nǹkan báyìí nínú ìmánì ń bẹ kọ̀sọ́mọ tá a bí láyé tí ó mọ̀ pa àwọn ń bẹ àgbàtà bá sàlàyé fún wọn abẹ́ẹ̀kọ́ ni pé à kí lọ́ àgbàtà bá sàlàyé fún tàbá wá fún lẹ́rìí pé à ọlọ́run bá sọ báyìí nínú àlùkùránì o á tún wá jẹ́ kó yẹ pé bọ́lọ́run bá ti sọ̀rọ̀ èyí tako èèyàn máa ń gbàgbọ́ ni o despite pé òní màlẹ́kà ọgbọ̀rọ̀ gbà pé ń bẹ o tẹ̀gbọ́n mọ̀ yẹn mọ̀ pé à ẹ̀sìn láwọn màlẹ́kà ń bẹ dádì fíàràdé tí mo náà ń gbé àwọn pé àkò yí ó ní torí àlè rí wọn àmà ní nígbà tọ́lọ̀ ti wá sọ ní alukùránì o ìgbàgbọ́ mùsùlùmí ni pé ọgbọ̀rọ̀ láìsí ọmọ kọ́ pé tá bá ti kà ní alukùránì ni wọn ní bí ọmọ kan láyé kọ́mọ̀ pé màlẹ́kà mẹ́ láyé àbí mà bí kò ní mọ náà kò sáwùsì ẹ̀ṣẹ̀ kò ní mọ náà kò ní màlìjẹ́ náà ayẹ̀ṣẹ̀ máa ṣàlàyé fún ni kò ní mọ̀ pé yẹn máa ń kú àbí kò ní mọ̀ pálíkì kò lè mọ̀ ọba àwọn kan tẹ́ orí wọn sójú ni a ma tẹ̀ máa ṣàlàyé fún ni káṣí mọ́ gbogbo kíní lọ́gbọ̀rọ̀ jẹ́ ọgbọ̀rọ̀ àkọ́rọ̀ nínú ọkàn rẹ̀ ẹ̀dá kò kékeré kan tí ó ní ìkùrọ̀ ọ̀rùn táwọn ẹlẹ́ẹ̀kejì ni pé yóò jẹ́ kíni lisan lisan yóò máa ọmọ bákan náà yóò máa ṣe al-amalu bil arkan gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn láti fi rinlẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lágbọ́dọ̀ fi fi rinlẹ̀ fún yàn pé ìmánì ń bẹ lọ́dọ̀ yẹn lọ́dọ̀ àlùsùn náà jẹ̀mọ́ àbẹ́ẹ̀kọ́ ni gbogbo eléyìí ò sí fọ́mọ kékeré ni. amẹ́nu wípé a bí wọn lórí Islam ni pé a bí wọn lórí àdámọ́ tó dáa àdámọ́ tó yẹ sí pé ọlọ́run bá lékelá ti pìpíà rẹ̀ nígbà tẹ́ ẹ bá ti ń kọ́ wọn ní dáadáa wọ́n máa gbà lóbi lẹ́pẹ́ tẹ́ ẹ bá kọ́ wọn láburú náà wọ́n sàbúrú yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà tẹ́ ẹ bá kọ́ ọmọ kékeré láburú àwọn ọmọ tí ń lọ ṣọ́ọ̀ṣì ebi tó pa àwọn òbí wọn kọ́ wọn ni àti pé táwọn òbí wọn rìn wọn sí nìyẹn iná gbà kọ́ da àbẹ́ẹ̀kọ́ ni nítorí pé mt ni wọ́n ń gbé bọ̀ tẹ́ bá rẹ̀ wọ́n lórí dáadáa yóò máa gbà tẹ́ tí ò bá rí nǹkan míì da burú náà lọ aburú yẹn lọmọ yẹn ọ̀dà gbàlẹ́ lórí àbẹ́ẹ̀kọ́ ni ìtumọ̀ nǹkan tá a di fi yẹn ń sàlàyé nìyẹn o nǹkan àwọn àyà táwọn wí ní tán ń sàlàyé nìyẹn o ni gbogbo alàgbà bẹ́ẹ̀ yìí pé gbogbo ọmọ tán wọ́n bí lórí àdámọ̀ ìsìláàmù ni

ìfirinlẹ̀ pẹ̀lú ọkàn ìsọ lórí àwọn àti ìfiṣẹ́ṣe sábà kékeré yẹn nírú ìsọ́láhùn. là ẹ wá máa wò ó nínú hadith wa ka again náà táwa mú wa náà ní dẹ̀lí mìíràn wa o arábí wa ní fa àbáwáhù àwọn òbí rẹ̀ méjèèjì yuhawidanihi àwọn ní ọ̀sọ̀ di yahudi ṣé ṣé intanẹ́ẹ̀tì sọ pé wọ́n sọ di yahudi yìí ṣé arábí sọ pé nígbà tó bá bàlágọ̀ ni àbí nígbà tí ó bá ti bàlágọ̀ náà tẹ̀mí kò sínú hadisi pé àwọn òbí rẹ̀ ní nígbà tó bá bàlágọ̀ o àwọn ni ó sọ di yahudi àbẹ́ẹ̀kọ́ ni àbọ̀wánu ọ̀rọ̀ bàlágọ̀ wa bẹ́ẹ̀ sí ni tí wọ́n lè sọ ọmọ kékeré di yahudi nígbà kékeré àbí wọ́n lè sọ di yahudi tí ọmọ sí ọmọ ẹ̀sìn yahudi tí ó sì ní àkídà yahudi àbí wọ́n lè sọ di wọ́n lè sọ di fàábà wá wí wá wí dánìhì àwọn òbí rẹ̀ méjèèjì nígbà tó ọmọ yẹn bá ti ní làákàyè tó bá ti dé sínú tẹ̀míyìí ọba alágọ̀ kọ̀ bàlágọ̀ àwọn lè sọ di yahudi àbí ẹ̀kọ́ ni àyìnfùsẹ́ ọmọ tí o tí ì lónìí àmọ́ tó jẹ́ sí wípé ó ti gbà pé àárọ̀ kristian lèmi tó yàtọ̀ wọn wípé kí n rọ àwọn ìkírun kódà ni obìnrin ti sọ níbẹ̀ yóò máa rí rí pé lọ́dà wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti nà ẹ̀ nìyẹn sọ ní ẹ̀ tán bá sọ di màjúsí náà ìdòrí màjúsí náà mà ní àbí ìtànàbí nsọ nìyẹn pé ọwọ́ àwọn òbí tó bá bọ́ sí nígbà tó ti nílà káyọ̀ ti lè ṣe àdáyẹrí láàrin dáadáa àtàìdá àwọn ni ó wàá tẹ̀lé ẹ̀ sórí ìlànà tó rìn àwọn ni sọ di Yahudi àwọn ni sọ di nàṣọ́rọ́ nasrani àwọn náà sọ di majusi àbí ká sọ lẹlẹbọ eléyìí náà ń pè ní àtàbàíyà kí ni mo pè o ìdájọ́ tàbàíyà nìyẹn ìdájọ́ pé ọmọ máa ń tẹ̀lé òbí rẹ̀ àbí wàlá gọ́rùwà àyà ṣùgbọ́n alfata ṣáàdùwà wà nídìí kò dẹ̀ sí mọ̀ tá a bá rọ ọmọ tó jọ bàbá ẹ̀ àbí ẹ̀kọ́ ni kódà ń táwọn sì mọ̀ ni ọmọ tó bá yapa sí bàbá rẹ̀ láwọn sì mọ̀ sí kí á ah, ẹ̀sìn ọmọ yìí ó sì wá yapa sí bàbá rẹ̀ ọ̀tọ̀ ní tí ìlànà òun pé ah, irú ọmọ ọmọ yìí ṣe wáyé àbáyìí àbí ẹ̀kọ́ ni àmọ́ tá a bá rọ ọmọ tí bàbá rẹ̀ à ní bu ẹnu a sì mọ̀ pé nínú tọ̀bíyà ni pé ibi tá bá rí ọmọ sí ìrìn ṣèkéni òun náà ni ọmọ rìn nílànà so intadi tànẹ́bí sọ nìyẹn pé àwọn òbí rẹ̀ ni ó sọ di màjúsí àwọn ni ó sọ di yahudi àwọn ni ó sọ di màsọ nasrani àwọn ni ó sọ di màjúsí nígbà tó bá ti àkọ́lá ẹ̀sìn tó bá ti gbọ́mọ ẹ̀sìn tó dẹ̀ ti lè ṣe yàtọ̀ láàrin ẹ̀sìn kan sí kejì àbẹ́ẹ̀kọ́ ni so gbogbo àdísì tó kù àtàyà kuran tó kù gọ́ọ̀yà rẹ̀ gbogbo tó ń sọ náà nìyẹn mo rò pé lè báyìí ò ti sọ wípé àwọn ọmọ tó bá ti dé sínú tẹ̀míyìí tó bá ti dé ọjọ́ orí tán ti lè ṣèyàtọ̀ láàrin ẹ̀sìn tán ti lè ṣèyàtọ̀ láàrin iná àtomi tán ti lè ṣèyàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin tán ti lè ṣèyàtọ̀ láàrin tó sàǹfààní àti tó kónira bá ni èyí ò túbọ̀ sí pé àwọn ọmọ ẹ ti jẹ́ mùsùlùmí báyẹn àríwẹ̀ kọ́ ni. ẹ jẹ́ kí n tó wá fún wa lẹ́rìí kan sí i tán tó máa ń han agbagba mọ́ lórí ọ̀rọ̀ yìí kí n tó wá lọ síbi àwọn ẹ̀rí táwọn wá àwọn ẹ̀rí tí wọ́n wá ń bẹ tó ní àlàáfíà wípé ọmọ kékeré lè jẹ́ kèfèrí àádọ́ fún wa pẹ̀lú ògbó ọlọ́run ba àmẹ́jẹ́ kọ́kọ́ yanjú ẹ̀rí tí wọ́n tán ẹ jẹ́ kí n lọ síbi hadith kan tó wà ní sahih muslim hadith yìí mo ní yóò wà nínú sahih fáwa muslim Allahu ta'ala tábàlọ́ wọn sahih muslim abba hadith ibi tánàbí sallallahu alaihi wasallam ti ń sọ nípa ọ̀rọ̀ kéèyàn máa pa ìdájọ́ pípa ọmọ kékeré lójú ogun kéèyàn bá lọ sójú ogun islam. islam àwọn kankan mẹ́tọ́ pé islam kọ́ wa pé àwọn eléyìí báyìí o nínú ran àwọn èèyàn gbọ́dọ̀ pa wọ́n àwọn wo àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àwọn arúgbó ẹ̀ gbọ́dọ̀ pa wọ́n nítorí pé àwọn òyìn kọ́ o jẹ́jẹ́ wọn ni wọ́n lọ wọn ẹ̀dẹ̀ gbéjà sí yín abẹ́ẹ̀kọ́ ni wọn sì lágbára tó fìjà mọ́ ẹ má pa arúgbó ẹ sì má pa àwọn obìnrin ẹ sì má pa àwọn ọmọ kéèké ẹ dákọ̀ àwọn Boko Haram tí wọ́n ń ju bọ́ǹbù ẹ̀ mọ iye arúgbó tẹ́ ti pa ẹ̀ẹ̀mọ́ yóò obìnrin tí wọ́n ti pa àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀ẹ̀mọ́ yóò mọ́gẹ̀ ìkẹta jírí sòfò ẹ̀dá kò sí jihad wà nìyó àbíjà gíríjà kan àbí sẹ̀mí lófò tẹ́tí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ní mẹ́sìn yóò lóun ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run Ọba ni yóò sì máa ṣe jihad máa takojú ọ̀nà Ọlọ́run Ọba àwọn boko haram sẹ́ tí wọ́n ń di bọ́ǹbù sí ọjà ẹ̀ẹ̀mẹ́yà mẹ́yà obìnrin tó ti bá lọ ẹ̀ẹ̀mẹ́yà mùsùlùmí tó ti bá tàbí tí jàbàtà tó burú jù wọn lọ wàlọ́ì torí bẹ́ẹ̀ mi ò rò báwọn ojú boko haram ń pe síbi ní bídíà o wọ́n pe síbi ní kúfúrú o wàláì tí wọ́n ojú haram gan ń lo síbi jàbàtà wàláì jàbàtà tó burú jù boko haram lọ mo fọlọ́ bàbúrà èmi ò rò pé àwọn ẹni boko haram sọ pé tó bá ti lọ ìkó ma èmi ò rò pé tó ti kèbèrè o mi ò rí mu sí àwọn ayé o rí àwọn sì ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jàbàtà gbé jáde hàbìhì àkìdátúná wàmánhàjùdà àwátìnà tí Muhammad Yusuf tó jẹ́ lórí àwọn boko haram àkọ́kọ́ tí wọ́n pa tí wọ́n pa yẹn 1999 kọ́ ni wọ́n pa ah 2009 jàre ni wọ́n pa mo fi ọlọ́run abúra muhammad yusuf yìí ọkọ̀ tíra kan ó ní hadhihi wa manhaju da'awatina wallahi fi tíra yẹn rántí jẹ́ jàbàtà yóò máa bá fún yóò máa wọ́ndà yusuf ṣe máa ṣe máa nítorí pé they are like a recruited troop troop wọ́n dà gẹ́gẹ́ bí ọmọ ogun táwọn rìkúùtù ni wọ́n bàmá ta'arafa minha gbogbo ẹ̀mí tó bá ti jọra wọn ìtàlàbà wọ́n máa jọ sí papọ̀ wọ́n máa wá ara wọn káàkiri ni bed of the same feather ni wọ́n nìyẹn ẹ̀jẹ̀ ọ̀nà sáà máa ń sìn so bàmá ta'arafa minha àdísùn sahih wà ní Bukhari gbogbo ẹ̀mí tó bá ti mara wọn gbogbo ẹ̀mí tó bá ti jọra wọn wọ́n jọ máa ṣe papọ̀ wà máa ta náà kẹrọ mí nà àmẹ́ ẹ̀mí tó bá ti takọ ara wọn wọ́n yapa ara wọn ni. ìyẹn náà fàlọ́ jẹ́ pé Yusuf ó ní gọ́ọ̀t láti fi síra tó kọ láti fi ránṣẹ́ jàbàtà. ẹ dákun ṣé jàbàtà nìkan ní bẹ́ẹ̀ ni àbọ̀ nìkan ní bẹ́ẹ̀ lọ́rin tó fi jẹ́ sí pé Yusuf ò àbí <laughs> tó wọn pa wọn jọra wọn àbí ẹ̀kọ́ wọn ta ẹrọ́fà dára wọn mà wọn mọ̀ kò sínú òkìdá tó mo fi ọlọ́ọ̀bá búra wọn wí fún mi mo ń bẹnu àkìdá jàbàtà nígbà tí wọ́n fi mú tíra ìwá fún jàbàtà ni mo fi ọlọ́ọ̀bá tí tí ń kú tí ó gbẹmí dídé mo fi búra wàlọ́ọ̀ì wàlọ́ọ̀ì mo fọlọ́ọ̀bá búra wọn wí fún mi ẹni pé wọ́n nílẹ̀ ìgbọ́ wọn ní eléyìí tí mo sọ fún ọ yìí first hand information mo ní lọ́wọ́ kódà èmi wà nú àwọn tó bá bọ́ àwọn dẹ́líkèétì boko haram sọ̀rọ̀ ń gbà yẹn mo fọ́ lọ́ba búra bíkọ́sí ilé ni wọ́n ń sùn mo fọ́ lọ́ba búra pé mo ń ṣeré ni àwọn ìyàwó rẹ̀ ọjọ́ jàbàtà ọjọ́ ìyàwó àwọn jàbàtà ni wọ́n ń sùn àwọn ọkùnrin náà kó tó di pé àwọn ọkùnrin yẹn wá lọ sí kìlómítà five nísẹ̀yìn kó tó pọ́n tó lọ sẹ́kọ̀ọ́ ẹ rò pé nǹkan tí mo sọ fún yẹn rò pé ilẹ̀ tó bá yìí tójú ẹni tí òkùnkùn rẹ̀ òkè ń sòrò tọ̀ wàláhì tàláhì tá a bá ń sọ fún ya mọ́ntà ń wí àwọn pípù yóò gbà yín ní mùsùlùmí wọ́n gbàgbọ́ yẹ káwọn pa yín ní àwọn òtí lágbára ni wàláhì wọ́n máa ń sọ àbí ustaz ìyẹn tó bá fún ẹni dájọ́ kẹfìrí àmàdájọ́ fún ni ìyẹn ni pé halalu dámùhù ẹjẹ́ ẹ̀rọ tọ́lá ti tálẹ̀ nìyẹn sọ̀rọ̀ tí mo ń sọ fún yín yìí mo sọ̀rọ̀ débẹ̀ ni wípé àbúdásí náà ti òun náà sọ àbí àwọn ìbejì òjì ẹ̀ tí ìdìjà bàtà ń gba àwọn ọmọdé olóhun ọgbọ́n òun gbọ́ information yìí ni kò tí ìdìjà ó ti 1999 òun ti ìdìjà bàtà ni kí ni jẹ́wà ni <laughs> kí ni jẹ́wà o kí lóye fọyọ́ bẹ̀ ni pé ó ní tí mo bá débẹ̀ mo ti fẹ́ gbàgbé nam mo ní pé kódà àwọn boko haram ò burú tó jàbàtà mo fọlọ́ bàbúrà torí èmi ò rí ibi tí boko haram sọ pé ẹni tó bá ti lójú ibi jáde kó ní islam ó ti di kèfèrí èmi ò sí ibi tí yọba tí boko haram ti sọ wípé ẹni tó bá ti lọ public nìkan ó ti di kèfèrí kò sínú tí muhammadu yusuf kọ gẹ́gẹ́ bí akida àwọn àti manhajj wọn wà lọ́ọ̀ ìbẹ̀rù akida jàbàtà òun tó burú jà boko haram lọ mo fi ọlọ́ bàbúrà àwọn muhammadu yusuf àwọn boko haram ọgbà pẹ́ni tó bá ṣe kó ọmọ títí kèfèrí jàbàtà gbà bẹ́ẹ̀ wọn àgbà pẹ́ni tó bá ọmọ tí kọ́ dírù pa yìí ẹni tó bá sọ pé kèfèrí ni ó dìdí kèfèrí wàláhì jàbàtà jàbàtà burú mọ́dà hundred times ju àwọn boko haram lọ wàláhì mọ́ fọlọ́ bàgbọ́ra so alẹ́ mi ma kìí ṣe pé kínní tíra rẹ̀ ń bẹ lọ́wọ́ jàbàtà àyàfi tó bá ti ìgbà àwọn DSS wọ́n lè wá tẹ̀kì lé ẹ̀tọ́tọ́ ó lè ti padà mú jáde kó lé o àwọn mo fi ọlọ́run bá tọ́ da ẹ̀mí mi tí èèyàn kì í pè jẹ́ ìrírọ́ mo fi búra wàláhì tíra yẹn wọ́n fún jàbàtà ó dẹ̀ tọ́jú ẹ̀ fi pamọ́. àmọ́ nísìnyí tó ti di pé àwa ti ń tásìrì rẹ̀ báyìí ẹ lè wá dé rẹ̀ kẹ́ mọ́ mọ́ o àmẹ́mi ń búra bẹ́ẹ̀ tó bá sì bí dáa kọ́ bọ́ta kó búra pé tó bá bí dáa kọ́ bọ́ta kó wá fi lé pé kí lànà ọlọ́run bá máa bá wọn tí yusuf boko haram bá fi tíra rẹ̀ sóhun ẹni kó búra kó ní kí lànà àbí kọ́lọ̀ ń selé kọ́lọ̀ sà jẹ́nà léwọ̀ fún wọn ẹni kó búra bẹ́ẹ̀ kọ́ bọ́ta kó búra bẹ́ẹ̀ pé tí yusuf boko haram bá fi tíra rẹ̀ sóhun ẹ̀rọ pé mànkà mo ń eléyìí báyìí ìmọ̀ pa àwọn ọmọ kéékèèké labá débẹ̀ wípé anabi sọlọ alaihi wasallam wọ fún wa kápá ọmọ kéékèèké kápá arúgbó kápá àwọn obìnrin àbí ẹ̀kọ́ ni. pípa àwọn pé àwọn ọmọ ẹlẹ́bọ̀ kì í ṣẹlẹ́bọ̀ àmọ́ nítorí ni àwọn obìnrin tájẹ́ lẹ́bọ tánàbí ní ká má pa wọn tó túmọ̀ sí pé wọn kì í ṣẹlẹ́bọ ni àjẹkùn fífa tó ní ká má pa wọn kékeré náà ò túmọ̀ sí pé wọn kì í ṣẹlẹ́bọ ẹ̀jọ́ ìdájọ́ méjì torí àwọn ìran èèyàn tánàbí ní ká má pa arúgbó ń bẹ nù wọn kò yẹ báyìí nìsín àwọn obìnrin ń bẹ nù wọn inú ẹ̀ làwọn ọmọ kékeré náà wà so nítorí pé kíni wọ́n jẹ́ ọ̀lẹ tí ò lè ṣe kíni tí ò lè jà wá lógun àwọn ọ̀dọ́ tí wọ́n lágbára tí wọ́n jáde ìjà sí wa ẹ̀hẹ́n àwọn àti wọn alájọ wa kò kò yé báyìí nìyí so nínú hadith ọ̀yẹ́ muslim yìí wọ́n mọ́ mẹ́rin bẹ́ẹ̀ òun náà ni hadith tí wọ́n ní haddathana abubakar ibn abi shayba wa ishaq ibn ibrahim كلاهما حاتم ابن ابن اسماعيل عن جعفر بن Muhammad عن Abihi عن Yazid bin هرمز ah, anna najdata kataba ila ibn abbas àwọn tó ń gba hadith yìí wá ni mo kà wọ́n ní najda ó kọ lẹ́tà sí ibn abbas àwọn pè ní najda yẹn ìkan náà àwọn olórí àwọn kọ̀wárìjì nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni lásìkò àwọn sọ̀hábí ẹ̀rí najda yìí ò kí lọ́wọ́ kọ́kọ́ sí ibn abbas yìí ibn abbas ò ní káwọn lọ pa o pé àwọn àwọn kọ̀wárìjì di kèfèrí o najda ló ṣe kíni lọ kọ lẹ́tà sí ibn abbas gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí yìí tó jẹ́ pé múnà bá ti mọ̀ pé nàìjíríà yìí kọ̀ọ̀rìjì ni nínú àwọn olórí àwọn kọ̀wárì jùlọ wà tẹ́ńpá ti mú ẹ̀rí wá lórí ibùdó ẹmọ́rù náà àti ọ̀rọ̀ nàìjíríà yìí nàìjíríà ló tó kọ lẹ́tà sí ibùdó Abbas yìí kátàbà ilà ibùdó Abbas yasaluhu an hilali ah, bimithli hadithi Sulaiman ibn Bilal غير أن في حديث حاتم وإن رسول الله صلى الله عليه وسلم لم يكن يقتل الصبيان فلا تقتل فلا تقتل الصبيان إلا أن تكون تعلم ما علم الخضر من الصبي الذي قتله ha nẹ́tìdà wa kọ lẹ́tà sí ibn abbas ó ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ibn náà ìgbà tó ń bèèrè ọ̀rọ̀ Ibn Abbas nípa ọ̀rọ̀ ogun jíjà wọ́n wá ní Ibn Abbas wá sọ pé anabi sallallahu alaihi wasallam sọ wípé ah, wọ́n ní wọ́n wá sọ fún nàìjíríà pé inna Rasulullahi sallallahu alaihi wasallam láyé ẹjọ́ yìí tí ọlọ́run ọba akọ́nà ọba ayíkẹ́lẹ́ kọ́ba akẹ́ lam yakun yaqtulu siriyan lam yakun yaqtulu siriyan anabi òkè ń pa ọmọ kéèké tó bá lọ sójú ogun fala taqtulu siriyan yẹrẹ nàìjíríà ìwọ́n náà má ti kí ni o wọ́n pa ọmọ kéèké kí ni lẹ́jìdá ń béèrè lọ́wọ́ lọ́wọ́ Abdullahi bin Mas'ud ìdájọ́ ẹ̀sìn nípa ogun jíjà kí ni Abdullahi bin Mas'ud fi ń dá lóhùn ìdájọ́ ànábì ẹlẹ́kùn sí èèyàn tí èsè mùsùlùmí ni Abdullahi bin Abbas máa dá lóhùn nídájọ́ mùsùlùmí ká à à ò ní béèrè ìdájọ́ ogun jíjà ọ̀pọ̀ gbà náà ni wọ́n kèfèrí àbí kí lẹ́rù pàbílẹ̀ bin Abbas sọ fún náà ẹ èyàn ń bèrè dájọ́ islam nípa ogun jíjà lọ́dọ̀ ànábì ó wá kọ fún pé ìlànà ànábì o òní pé kò kí ń pa ọmọ kékèké ìwọ náà má ṣe kíni má pa ọmọ kékèké ẹ̀dá kun ṣe kọ̀ọ̀ká kó ní mùsùlùmí ní fún ní fatuwa islam ní ọ̀kọ́ sọ fún bẹ́kọ́ yéé táàmù ti lọ ní ọ̀kọ́ sọ fún bẹ́kọ́ kọ́kọ́ gba islam náà ó ní illa an takuna ta'lamu ma alima al-khadiru min as-sabiy alladhi qatala àyàfi nítorí lè fi pa ọmọ kékeré nítorí lè fi pa ọmọ kékeré kọ̀ǹdíṣẹ̀ kan náà ni tó bá jẹ́ sí pé o nípa nǹkan tí kọ́sìrù mọ̀ nípa ọmọ kékeré tó pa yẹn tí wọn náà bá nímọ̀ irú nǹkan báwọn nípa ọmọ tó fẹ́ pa o lè pa ìtumọ̀ ni pé tó o bá mọ̀ wípé ọmọ yẹn kèfèrí náà ni yọ padà tó jẹ́ tó bá dàgbà kò yẹ báyìí sì kò lè yí padà di mùsùlùmí láíláí ọlọ́wọ́ bá lékè láti stampu kádàrá rẹ̀ tó o sì rí báyìí wípé yóò padà kú ní kèfèrí náà ni yóò yìí tó padà sí kíni yóò tó padà kó bá àwọn òbí rẹ̀ ìgbà yẹn ní kó pa. ẹ̀rí ìpele ìbáyìí náà ń pè ní at-ta'liqu bil mustahil kéèyàn fi ọ̀rọ̀ títí di ntí ò rọrùn pé tẹ̀wọ́n ó ntí ó tún tó sọ fún mi pé nígbà tó ti lè mọ yẹn torí pé o ò lè mọ gọ́ìbù o ò lè mọ kọ̀kọ̀ o ò lè mọ ntọ́pamọ́ o kì í ṣe kọ́dírù o ò dẹ̀ kí sànẹ́bí ọlọ́wọ́ ba tí ó wà nímọ̀ nípa ntọ́lọ́wọ́ ba àlẹ́ kí wọ́n fi pamọ́ nínú kádàrá tó o bá ti lè mọ yà mọ́ pa àyàfi tó o bá nírú mọ̀ tí kọ́dírù níyẹn nípa ntí ọmọ yìí yóò ṣe yóò ṣe gbẹ̀yìn ìgbésí ayé rẹ̀ wípé kò sóore kankan tí ó padà jáde lára rẹ̀ láyé yóò padà kú ní kèfé náà ni nígbà yẹn lè pa. so ẹ̀rí yìí báyìí nígbà tó fẹ́ mú ìgbà tó fẹ́ mú ẹ̀rí yìí wọ́n mú nípa wípé ẹ̀rí wípé ànábì òfin pa ọmọ kéèké ó túmọ̀ sí pé mùsùlùmí làwọn ọmọ kéèké nìyẹn lóòrò kò túmọ̀ sí pé mùsùlùmí làwọn kéèké kò túmọ̀ sí pé mùsùlùmí ni àwọn ọmọ kéèké nǹkan tó túmọ̀ sí ni pé èèwọ̀ ní lójú ogun náà àwọn tá ti ń pa lọ́mọ kékeré wa ẹgẹ́ báyìí ṣe pa obìnrin ẹgẹ́ báyìí ṣe pa àwọn arúgbó tí ó sì túmọ̀ sí pé àwọn obìnrin tá a pa yìí tí ó túmọ̀ sí pé wọn kì í ṣe kíni wọn kì í ṣe kèfèrí kódà àwọn ọmọ kéèké tẹ́lá nípa yìí á mú wọn lẹ́rú àbá mú wọn lẹ́rú tí èèyàn máa ń mùsùlùmí lẹ́rú àwọn obìnrin tọ́lá nípa yìí á wọn lẹ́rú àbá mú wọn lẹ́rú tí tí wọ́n ń sọ̀rọ̀ tó ń sọ nípa rẹ̀ nìyẹn so nǹkan tó yẹ kí n máa pọ́ọ̀sì díẹ̀ ni pé níbi ìsinádù hadith tí mo ń kà so ìgbà tó sọ pé anna najida kataba ila ibn abbas wípé najida kọ lẹ́tà sí ibn abbas kò lè báyìí nísìnyí so wọ́n lọ wá ń bi ibn abbas léèrè so lè nísìnyí nípa ó wá ní ó wá kọ kọ̀láàlì síbẹ̀ kò yẹ báyìí nísìn bí mẹ́sìn hadithi Suleiman ibn Bilal so eléyìí báyìí kò yẹ báyìí nísìn yìí so ó ní àmúntà láti wù ṣùgbọ́n nǹkan tá kọ sí báyìí kò yẹ báyìí nísìn yìí so kíkà rẹ̀ so ẹlòmíì lè kà ní kọ̀láàlì ṣùgbọ́n so kí ló wà ń bẹ̀ hilal kò yẹ báyìí sí nǹkan tí ó wà ń bẹ̀ nìyẹn so mo kàn ní láti pe àkíyèsí níwọ̀nba ní ṣókí lórí yẹn naam eléyìí báyìí ni hadithi tí wọ́n tún máa ń lò so lẹ́yìn àwọn hadith yìí kò yẹ báyìí sí kò bẹ́ẹ̀ sí nǹkan kan mọ́ tó tún fẹ́ẹ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ju eléyìí báyìí lọ tó ń gbára lé lórí pé àwọn ọmọ kéèké ń kọ́ mùsùlùmí ni wọ́n àbí wọn kì í ṣe kèfèrí naam pẹ̀lú níwọ̀nba àsìkò péréje tó wá kù ẹ kí mi rọra mú àwọn hadith kí rọra mú bóyá hadith ẹ̀yọ kan wá insha Allah so yín wàá máa kó àwọn hadith yòókù wá insha allah lọ́sẹ̀ tí ń bọ̀ hadith mo fẹ́ mú wáyé ó wà nínú sahihu sahihu bukhari hadith eléyìí mo fẹ́ mú wáyé so nítorí àsìkò máa dá dúró lórí ẹ̀yọkan yìí tábàlọ́wọ́ nínú sahihu bukhari báàbù ìdá aslama sabiyu famata kódà báàbù yìí lójó kó yà pé ìmáàmù bukhari náà gbà yí pé ọmọ kékeré ìjẹ́kẹ̀fìrí wọ́n ní báàbù ìdá aslama sabiyu báàbù ti sọ fún wa pé tí ọmọ kékeré bá gba islam àsọ̀bí yìí kẹ́rẹ́ pẹ̀lú àsọ̀bí ọmọ kékeré tí ò tí ìbàlágọ̀ náà ń pè ní sọ̀bí pé báyìí sì ó tún yàtọ̀ fún gulam tẹ̀bẹ́ gulam àlèlú fàgbàlagbà àlèlú fọmọ kékeré bẹ̀tí bíbá àsọ̀bí wọ́n ní tí ọmọ kékeré tí ò tí ìbàlágọ̀ rárá tó bá gba islam ẹ dákun ṣé èèyàn jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ká tó wá ní tó bá gba islam pé báyìí sì yìí èèyàn jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ká tó wá ní kí ni o tó bá gba islam ah ah láíláí ó túmọ̀ sí pé ọmọ kékeré yẹn o kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ nímọ̀mù Bukhari sọ pé báàbù yìí tàbí ti sọ̀rọ̀ nípa rẹ̀ pé ìdá aslam sọ̀bí yù tọmọ kékeré bá gba Islam fàmáàtà tó wá kú lẹ́yìn tó gba Islam tán hali sọ́lá àlẹ́yìn tákìrùn sí lára tákìrùn sí ọmọ yìí lára tó bá kú wàhálì yóò rọ àyàsọ̀bí yìí Islam àbí sáà lè má lọ sáà lè má táàlì máa lọ sàlàyé islam fún ọmọ kéèké pé ẹgbà islam ká máa kí náà fẹ́ sàlàyé nípa rẹ̀ o nípa pé sọ́mọ kékeré tó bá gba islam tó bá wá kú sàlè kírun sí lára àti pé sàlè lọ bá ọmọ kékeré pé kó gba islam nígbà tó wàá mú ẹ̀rí wá lórí ọ̀rọ̀ yìí pé nǹkan yìí ó tọ́ bẹ́ẹ̀ ọmọ kékeré lè jẹ́ kèfèrí ẹ̀ màálí ìsẹ́mọ́ wa hadithi yìí hadithi nínú sọ́yìn bukhari wà ní hadith one thousand three hundred and fifty six hadith one thousand three hundred and fifty six haddathana suleiman ibn harb wọ́n ní suleiman mulhabu sọ fún wa hadathana hamad wa huwa ibnu zayd wọ́n ní hamadu sọ fún wa òun náà ni ọmọ zayd an sabit ọwọ́ wa látọ̀rọ̀ sabit an anas radiyallahu anhu òun náà gbà wa látọ̀rọ̀ anas kọ́nà bàrí kílábà kọ́ba kẹ anas bin malik kí ni anas sọ ó kánà gulamun yahudiyun ọmọ kékeré kan bẹ tó yahudi kí náà pé o gulamun yahudiyun alákọ̀ọ́kọ́ ni pé gulamu yìí a ní nínú àwọn afáàmì tó ní àgbàlagbà ni nítorí pé ẹnpa sọ pé gùlámù lè túmọ̀ sí ọmọ kékeré ó lè túmọ̀ sàgbàlagbà bẹ́ẹ̀ jàbátá ò tó bẹ́ẹ̀ láyé kó tún gùlámù yìí sàgbàlagbà tóró ń gbà pé gùlámù ọgbọ́dọ̀ mí nìkan kájú kí ni o ọmọ kékeré lọ nítorí pé gùlámù tí wọ́n sọ nípa ọmọ Khadiru náà tí ọmọ tí Khadiru pa fa amal gùlámù fakana abawahu mu'minain fakọ̀ṣínà ayùrìhíkọ̀hùmọ̀ abdulhamid alhajuri azuakari nígbà tó ní gùlámù yẹn wípé ọmọ yẹn ò túmọ̀ sí pé kò túmọ̀ sí pé ọmọ kékeré ni àgbàlagbà ni dàbàtà béèrè pé kílẹ̀ rí tó sọ pé ọmọ àgbàlagbà ni ó ní kílẹ̀ rí àwọn ẹ̀kọ́ ni ó túmọ̀ sí pé kọ̀gbà pé gùlámù máa ń túmọ̀ sí àgbàlagbà bí òun ò tó bẹ̀ tí ó tú hadith sí àgbàlagbà láyé àdìsí iná kìí sàgbàlagbà o níta bèbè kìí sàgbàlagbà wípé Bukhari gan mu wá lábẹ́ báàbù wípé tí a lè lọ sàlàyé ìsìláàmù fún ọmọ kékeré ó mú kí alimami Bukhari gan gbà wípé ọmọ kékeré ni gùlámù yìí ló fi sọ pé báàbù ìdá asilamu sọ̀bí yù fàmọ́ọ̀tà báàbù ìdá ayélujára tàbí sàlàyé fún wa nípa pé tọ́mọ kékeré bá gba ìsìláàmù tó bá wá kú hali yusalla alayhi sáà lè kírun sí lára wà hali yu'rad ala sabiyyi islam àbí sáà lè lọ sàlàyé islam fún ọmọ kékeré sáà lè pè sí islam nígbà tó àwọn àdìsí wa lórí ọmọ kékeré ká pè sí islam àdìsí wọn mú wa gulam ó tún pa àwọn náà gbà pé ọmọ yìí kí ni o ọmọ kékeré ni ẹ̀ẹ́dẹ̀ nínú àdìsí tó sọ pé ọmọ kékeré ni ọmọ kékeré lélẹ́yìí ó wá ní káàna gùlámùn yahudiyun wọ́n ní ọmọ kékeré kan bẹ̀ tó jẹ́ yahudi ẹ̀dàkùn tó bá yẹ pé ọmọ kékeré jẹ́ mùsùlùmí ni tí wọ́n pè ní yahudi ìdájọ́ tàbá ìyá nìyẹn kò yí ọkùnrin ìdájọ́ tàbá ìyá ni pé ọmọ tí àwọn òbí rẹ̀ méjèèjì tán bá jẹ́ yahudi yahudi lọmọ yẹn náà jẹ ọmọ táwọn òbí rẹ̀ méjèèjì bá jẹ́ nasrani nasrani lọmọ yẹn náà jẹ́ nígbà tó bá ti dé sínú tó bá jẹ́ ni tó yẹ kódà àwọn ọmọ wa kéékèèké táwọn náà ti lérú sínú tẹ̀míyìí tẹ́ bá rí ọmọ kan ládùúgbò tóun náà wá jẹ́ ọmọ christian tọ́jà ìrì ẹgbẹ wọn àbí tó jù wọn lọ tẹ́ bá sọ pé mùsùlùmí ni wọ́n ní àárọ̀ dáàdì eléyìí mùsùlùmí máa ń lọ mú kéèyàn sọ pé ọmọ bá mùsùlùmí ni àwọn ọmọ gbálọ́wọ́ yẹn láyé pé eléyìí ẹkẹrin lọ ni ò mùsùlùmí ni kódà àwa gan nínú àdámọ́ wa tá a rí ọmọ bẹ́ẹ̀ christian ni a kà máa ẹ̀jẹ̀ dára padà sórí àgbáyé pé à mùsùlùmí mọ̀ lọ́mọ yìí mọ̀ ni ìntàgbọ́yé wa ìtọ́ ọkọ̀ bàdárọ̀ ìtọ́ wa kọ́ wá sínú làákà ìwà ni pé christian lọ́mọ yìí nítorí bẹ́ẹ̀ ni òbí àwọn òbí christian ló bí tọ̀bí yà nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni àbí jẹ́ máa ń rí kọ́ nìyẹn bọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ ṣe dá àdámọ́ làákàyè wa gan nu fitrọ̀ tẹ́ ń sọ òun gẹ́gẹ́ ó bá fitrọ̀ làákàyè wa mo pé bẹ́yẹn bá rọmọ kékeré tó ti dé sínú tẹ̀míyìí tí bá ń lọ chọ́ọ̀tì àbí táwọn òbí rẹ̀ bá jẹ́ kírísítẹ́nì làákàyè ó sọ fún yẹn pé kírísítẹ́nì ni àbí ẹ̀kọ́ ni pé à kírísítẹ́nì lọmọ yẹn náà jíù lọmọ yẹn náà àbí nítorí báwo òbí rẹ̀ orí ẹ̀sìn náà lè ẹ̀dì fọ́ǹtì yẹn mú wọ́n pe ọmọ kékeré ní kíni o yahudi tó bá yẹ pé gbogbo ọmọ kékeré bá jẹ́ mùsùlùmí ni wọn ní sọ pé yahudi lọmọ yẹn wọ́n ní mùsùlùmí ni àbẹ́ ẹ̀kọ́ ni. wọ́n lọ́mọ yìí yakhdumu nabiyya sallallahu alaihi wasallam ó máa ń ṣiṣẹ́ fún ànábì ó máa ń ṣe bọ̀ yìí fún ànábì ọmọ bá ànábì ṣiṣẹ́ lé ọmọ bá ànábì ṣiṣẹ́ bọ̀ yìí tọ́ ibà ní sìn. fàtàwù nàbíyù sallallahu alaihi wasallam yahuduhu bẹ̀wò anabi wa rẹ̀ lọ́mọ tí ń sàárẹ̀ yìí lọ́mọ yahudi yìí fàkọ́ ẹ̀dà ìndà rọ́ọ̀sìhì anábi wá sí di ìgbèrí rẹ̀ báyìí fàkọ́ sọ gba islam ẹ̀dà kò sọ́jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ lànàbì ní kò gba islam lọ́mọ kékeré tó clear ẹ̀rí bó clear tó sọ kékeré pé nínú ọmọ kékeré yìí gba ìsìláàmù nítorí pé Yahudi ni kíni lọmọ yẹn kò dẹ̀ tí ìbàlágọ̀ ọmọ kékeré sì ni sọ̀bíyù ni aslim fanazọrọ ìlà àbíyì ọmọ ìwọ́wọ́ bàbá rẹ̀ báyìí wọ́wọ́ ẹ̀ ń dàhù bàbá rẹ̀ sì wà lọ́dọ̀ rẹ̀ eléyìí ló túmọ̀ sí pé ọmọ yìí gan ọmọ kékeré ni tó pọ́ ọmọ tó bá ti dàgbà débi pé ó ti di mukallaf kò nídìí kó ẹsẹ̀ máa gbàyọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ kó tó ṣe islam àmọ́ tó pọ́ ọmọ kékeré kò lè dádó fúnra rẹ̀ ọgbà wà lábẹ́ wàlíyù yóò gba kí ni yóò gba ìlànà lọ́dọ̀ wàlíyù rẹ̀ náà ọmọ ìwà wo bàbá rẹ̀ lẹ́yìn tí ń gbàmọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ pé bóun ni bàbá rẹ̀ wá sọ fún pé kí ni o fàkọ́rẹ́ lẹ́hùn ọ́sẹ́ abal kọ́ọ̀sì bàbá rẹ̀ wá sọ pé tẹ̀lá nẹ́bi tẹ̀lé bàbá kọ́ọ̀sì mu lórí tí ń pè ọ́ sí sallallahu alaihi wasallam fa aslama ọmọ ìbá ṣe kéde ọba gba islam fa kharaja an-nabiyyu sallallahu alaihi wasallam wa yaqulu alhamdulillahi alladhi anqadhahu minan nar ọmọ ìbá islam báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ ìbá kú anabi bá bọ́ ọ̀tà náà ìgbádùn anabi ní àmọ́ ah, dúpẹ́ fọlọ́ọ̀ba tó yọ ọmọ ìkú nínú iná ẹ wọ́n bá ti ṣe kíyà tó ajẹ́ pé tọ́mọ yẹn bá kú báyìí yọ̀ kèfèrí yẹn yóò wọlé ni àmọ́ nítorí pọ́ padà gba Islam làwọn ìwà dunu pé ah, mo dúpẹ́ fọ́nà ọba tó yọ ọmọ yìí kúrò ní kíni o kúrò nínú náà. wàhálà dẹ̀lílù sọ̀rí ẹ̀rí tó clear ni tó lọ sàn án lórí wípé àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ti jẹ́ sí pé wọ́n ti dé sínú tẹ̀míyìí wọ́n ti dé àwọn ti dé ọjọ́ orí tán ti dá nǹkan mọ̀ yàtọ̀ síra wọn káti mọ ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn pé ẹ̀sìn tẹ́lẹ̀ lélẹ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ lélẹ̀ gbó ẹ̀sìn tán bá wà lórí ẹ̀ǹgbà yẹn lámọ̀ fún wọn ìdájọ́ bàbá wọn hukun tàbà ìyà lámọ̀ fún wọn ìdájọ́ bàbá wọn lámọ̀ fún wọn. pé báyìí níṣẹ́ yìí ṣe ní ìbáyìí ẹ̀rí ńláńlá ni ẹ̀rí ńláńlá ni pé báyìí níṣẹ́ lórí ọ̀rọ̀ eléyìí tá ń sàlàyé yìí bẹ́ẹ̀ náà ni àwọn àyíǹmà ti gbọ́ yé pé báyìí níṣẹ́ bí àwọn àyíma ṣe gbọ́ ilé so ala kulli hal ilé ìjókòó yìí wá wípé ọmọ yìí ń kọ́ o ilé ìjókòó yìí wá wípé ọmọ kékeré o ó lè jẹ́ kéfì a lè nínú wọn tí ó jẹ́ kéfìrí bẹ́ẹ̀ la nínú wọn tí ó jẹ́ mùsùlùmí abẹ́ẹ̀kọ́ ni tá a bá rí ọmọ mùsùlùmí tó ń tẹ̀lé orí mùsùlùmí kí ni ó jẹ́ mùsùlùmí ni tó bá ti dé sínú tamyiz tá a bá rí ọmọ kéfìrí ọmọ yahudi àbí eléyìí gan ni wọ́n ń tú àdìsọ ànábi pé fa àbáwáhu yuhawidanihi àwọn òbí rẹ̀ méjèèjì ló sọ di yahudi àwọn òbí ọmọ yẹn sọ di yahudi àbí wọn sọ di yahudi tí ẹ bá ṣe wípé ọlọ́run ọba àdékẹ́lá lo ànẹ́bì ní sábàbí fún sẹ́ńgbé kọ̀ bá kú ní yahudi àwọn òbí rẹ̀ ti sọ di yahudi nìyẹn nígbà tó kéne nígbà tó ti rí sínú tẹ̀míyìí àmọ́ ọlọ́run ọba àdékẹ́lá lo ànẹ́bì ní sábàbí fún ànẹ́bì lọ ṣe dáwà fún ànẹ́bì pè islam ọlọ́run dẹ̀ nìkan gba islam ọ̀pọ̀ ẹ̀sìn gbà yẹn ló kú ó dẹ̀ jọ màlìjẹ́nà sọ so inshallah tó bá di ẹ̀sìn tí ń bọ̀ a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí gbogbo èdè tá à ń sàlàyé yìí àti ìdédé orí ọ̀rọ̀ dájọ́ ọmọ kọ́dírù o àmẹ́lẹ̀ yìí ni ó jẹ́ kó rọrùn fún wa nígbà tá a bá débi ìdájọ́ ọmọ kọ́dírù pé ọmọ kékeré lè jẹ́ kèfèrí bẹ́ẹ̀ ṣe wá sọ pé ọmọ tí kọ́dírù ọmọ tí kọ́dírù pààyàn wá lè jẹ́ kèfèrí torí ẹ̀rí tí jàbàtà lò tó sọ̀rọ̀ jìnnà ni pé ah! ẹ̀wọ́n kọ́mọ kékeré kèfèrí àgbẹ̀kọ́ ni yóò. bàbá ṣì ní mọ́mọ́ fi ń jẹ́ mọ́mọ́ ìkàrí yín o ẹgbẹ́ pọmọ kékeré kékeré àà ah, ó yẹ ká pọmọ pọmọ sáfún yín ni o ọmọ ọlọ́mọ àà ah, yéé ẹ ti dára o ẹ sàgbọ́kọ́ o nípa ó yẹ ká pọmọ pọmọ sáfún yín ni o ẹgbẹ́ pọmọ kékeré kékeré ọmọ kékeré ha kékeré lè jẹ́ kékeré máwùlẹ̀ ẹran gbẹgbẹ máwùlẹ̀ gbogbo yóò yí halẹ̀ ni àwọn ọmọdé náà kọ́ ní kúrì wọ́n ti sàgbọ́kọ́ yéé ẹ sábà bá wù Ah, wàláì nígbà wí fún nìyẹn o yóò di kẹfẹ rí sẹ ẹtí ní tó padà tó bá kí dá o yé torí bí ti ọ̀dà bá ti yé làwọn ọmọ sílẹ̀ kì í yé ẹ mọ̀ wọn bá tẹ̀ tẹ̀lé ẹ mọ̀ ìgbógbó yóò yẹ halẹ̀ ni wàláì ẹ mọ̀ kí ẹ máa ti bá wọn ara náà gbọ́dọ̀ pé ẹ eh, eh, ọmọ ìtukú sì kẹ́kẹ́ o ọmọ ìtí ọmọ ìtí ẹ̀yún ẹsẹ̀ rí wàláì kẹsẹ̀ rí ariwo ẹsẹ̀ rí òun ti tátímẹ̀ǹtì nu àti gírámà <laughs> ó mẹ́rin wá ní kẹsẹ̀ pọ́ máa ṣe ha àgbákò ní yíó yìí kò rí bá ní sí inú ìgbà tí ẹ̀ka tí aláṣẹ náà tó wá gbọ́yé ni pé à ẹ̀rọ gbogbo ọmọ kéékèèké gbogbo ọmọ kéékèèké mùsùlùmí ni wọ́n àyàfọ́ ọmọ tí kọ́dùrù pa nìkan kí gbogbo ọmọ kéékèèké ni mùsùlùmí a máa ń rí kéèké nínú ọmọ kéékèèké ó jẹ́ báyìí sí kò yẹ báyìí nìsín ìpìlẹ̀ wọn ibi kan ti ń bọ̀ nìyẹn síwájú kan tó dé sínú tẹ̀míyìí kan tó dé ọjọ́ orí tán ti dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì àbẹ́ẹ̀kọ́ ni kó tó wá rí páwọn òbí wọn wá sọ wọn di ìtàwọn òbí wọn bá ń ìlànà tó bá ń rìn kò yẹ báyìí nìsín tó bá ti dé sínú tẹ̀míyìí ọmọ kékeré tí ò tí bàlágọ̀ lè jẹ́ kéferì àdìsí tó dàbí àrè ní sọ̀híhú albukhari ibẹ̀ náà ni albukhari náà dẹ̀ ṣàlàyé náà fífún ní báàbù wípé ǹjẹ́ ọmọ kékeré tó bá gba ìsìláàmù tó bá kú tá a lè kírun sí lára àbá lè kírun sí lára àti pé tá a lè ṣàlàyé islam fọmọ kékeré àbí a lè pèsè islam sọ abẹ́lẹ́ ọba àríkẹ́lẹ́ fún ọba kó fún wa ní àgbóyè sunna la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh.